إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء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 فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو ذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائب هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد lórí àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá tọ́lọ̀ ti sàdéhùn fún wọn pé ìyá rẹ̀ rí tọ́lọ̀ ọba àlejò ọlọ́wọ́ àṣàmójúkò ẹ̀tọ́lọ̀ ọba ti sàmójúkò mọ́ pẹ̀lú àwọn ọmọ ọmọ làjẹ́ ńlá tó ti wọ́n lọ́ra. ṣùgbọ́n àwọn ọmọ mi nígbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó lórí ìtàwọn onídìí tó lọ ọlọ́wọ́ sí sáláàtì lórí ìdí àwọn tí àwọn tí ò ní máa iná tó máa tẹ̀ náà láti tóbi ọlọ́run láàrin gbogbo ẹ̀ sábà yóò adáná lọ́dà fún sọ́ọ̀n gbogbo wa bóyá tó wà fún àdébọ̀ ọ̀kẹ́lẹ̀ sọ̀rọ̀ àìsọ́lá. ṣùgbọ́n alákàtà bí afọ́nú àti ẹ̀ńtórí náà wọ́n tí ò lè dìde táwọn ilé ìjọba ní olówó gbogbo ọlọ́run náà làwọn àwọn ká adé ayé ọlọ́run ló ní bẹ́ẹ̀ ó sì ní bàbá ìyẹn débẹ̀ bàbá ìyẹn débẹ̀. ṣùgbọ́n mẹ́mbà lánàá òun náà ní pé àwọn káàkiri ọmọ àtàwọn ìlú káwọn ti padà sílé ayé káwọn wá ní imáì káwọn ó sì máa bá wọn káwọn bá ṣe káwọn má bá wọn ṣe ọlọ́run ní ìyẹn ò ṣeé ṣe ìyá ọmọ ilé fún wọn lórí ìbànújẹ́ wọn ti kúrò nínú ìgbésí ayé òun ní padà bẹ́ẹ̀ lọ. ìṣesí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n wà fún àwọn káàkiri níjọba ìyá òun náà yẹ kí àwọn gangan wọ́n kórìíra ara wọn nígbà wọn bá ti kórìíra àwọn tí wọ́n tẹ̀lé wọ́n tún wá kórìíra ara wọn gẹ́gẹ́ ká àwọn kò sí dára wọ́n kórìíra sẹ́tí àwọn ṣe tí wọ́n ṣe fún ara wọn ọlọ́run sì tọ̀ ọ̀pọ̀ ilé ìkórìíra tọ́lọ̀ ní sí ilé ayé ó gbé ilé ìgbọ́tẹ́yẹ kórìíra ara yìí lọ nínú òṣìṣẹ́ wọn ẹlẹ́ẹ̀kẹrin àtàwọn náà ọjà yìí ni wọ́n máa ṣègbèrè ra wọn wọ́n máa ṣègbèrè gbogbo àwọn tí wọ́n sọ tí wọ́n sọ wọn náà ó sì máa ń tọ́nà ọgbọ́n ìjìnlẹ̀ síbẹ̀ wọ́n á sọ yìí pé èdè ọgbọ́n yóò ṣiṣẹ́ ní ọ̀dà ìdí àmọ́ àwọn yorùbá ti bẹ̀rẹ̀ lẹ́tọ̀ọ́ sí pé wọ́n ti lẹ́tọ̀ọ́ sí àwọn náà ṣùgbọ́n tó bá tẹ̀lé sínú òkun lórí kókun ní gbé ńlọ yìí gbogbo tó bá yẹ ju ọmọ náà ju ju ọmọ kódà kó sọ̀rọ̀ aláìsàn náà ju ju ọmọ bàbá ju ọmọ lórí gbà àtúntò bá tẹ̀lé lé òkè òkúlé òkú bẹ́ẹ̀ náà làwọn káàkiri wọ́n fẹ́ wá nǹkan gbéra sani ìtì ẹrúgbìn ò lè rọ̀ wọ́n lọ́rọ̀ fún wọn wá kiri ìrọ̀rùn kankan nínú ìyàwó náà ló lè wọn. ẹlẹ́ẹ̀kẹ́dùnú tá a sùn lórí ẹ̀ lánàá òun náà ní pé gbogbo tí àwọn káàkiri máa ń fẹ́ láti lú ẹ̀mí wọn tí ń kù wípé kíní yìí ọmọ lè ní wàhálà wa ọmọ lè ní yàgò ọlọ́run ti jẹ́ wọ́n yín lọ́sàn-án bẹ́ẹ̀ wọ́n máa tàná rẹ̀ lásán kò ní ìlú. gbóso jẹ ní ọbẹ̀ jẹ gbà wọ́n bá mú oúnjẹ wá bá wọn ẹ̀gún ni wọ́n máa jẹ wọ́n máa fi sẹ́yìn ẹ̀gún gba wọ́n bá kú yẹn lọ́wọ́ wàhálà yìí látọ́ kí oṣù kò torí àwọn yóò nù náà. tọ́ba tó ń bọ́ sínú wọn ebi wọ́n tún máa lé wọn ni kò ní ọ̀rọ̀ wọn lọ́rọ̀ nípa ibi tí ń pa wọn láyé ní ìlú rẹ̀ wọ́n tún máa béèrè sí báyà táwọn bá tẹ̀ tẹ̀ díẹ̀ bá tẹ̀ tọ́lọ́ àwọn olè èyí irọ́ ni gbẹ́bá bí omi gbígbóná ó bu ọkàn ẹni tí ṣe sì náà àtọ́ fún kíntọ̀ sára omi lóde tí ó gbóná náà ń mọ̀ ní tó náà mọ̀ sínú ọkùnrin tọ́lọ̀ tó sàánù wa tọ́lọ̀ tó wá káàmì ọ̀la àti tòbí ọlọ́run láàbẹ̀ òní kejì lọ́wọ́ wá sí àwọn bí òdodo òun ní pé iná mọ̀ tẹ́lẹ̀ واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين كتاب الإسلام Ọlọ́run ní àwọn ọmọ mi ní òdodo àwọn tí wọ́n bẹ̀rù fi ìdílá ìlú ọ̀rùn. Níjọba ìdíyàrá wọn bẹ òbí ló ń gbọ́ náà bá àṣìjọ láti ọmọ ọmọ àdàbọ̀ òbí fáwọn ọmọ mi lòdù jọ náà. tóun òbí nípa wọn lórí wọn ní máa sọ nílà káàdì yìí wà lùwò bẹ́ẹ̀ náà nínú àjẹ náà ọ wà lábẹ́ òbí bẹ́ẹ̀ náà sì ni àwọn akéde máa ń yọ ọmọ sàn lábẹ́ wọn lóríṣiríṣi tí wọ́n wọn ọkọ̀ wà kí àbí kúndùmá yẹ ṣẹ́wó oríṣiríṣi ìmọ̀mára ìpàkàlù èso bí a ti ń fẹ́ bẹ́ẹ̀ náà ni mo sì wọ́n ní. kódà bàtà tó ayé àwọn ní èsì bọ́lẹ̀ àdúgbò ta bẹ́ẹ̀ yẹn bá jẹ́ pé ẹyẹ ẹyẹ àwọn ẹyẹ náà ní wọ́n bùjẹ́ àwọn ẹyẹ náà ní wọ́n bùjẹ́ nílé ayé yóò rí wọn yóò rí àpòjúwe wọn nínú àlè nínú àlè náà. ṣùgbọ́n ìdí òkè àwọn ọ̀sọ́ ويطلق دعوى فيها سبحانك اللهم ومنيته فيها سلام واخر دعوى ان الحمد لله رب العالمين ابن عباس يقول سبحان الله يعقل يا الله احكي لي سبحان الله انا لا يكون مصاري عليكم كنت مفهوم جدا عن محمد كلوا واشربوا ولو jẹ ẹ máa mu àníyàn létí ọ̀rọ̀ tí wọn máa kagiri lọ́nà ọ̀fun tí ò ní kájí lọ́nà ọ̀fun rárá bí máa fún un ta àmàlú nísàlá mi sẹ́kẹ̀ iná ṣe síwájú iná kàdá àdìgàdà ti lè mọ̀ sí ni dáadáa bá wọ́n lọ bá sì san àwọn tí wọ́n bá ń ṣe dáadáa bá sì san wọ́n lẹ́sàn yẹn. pẹ̀lú ilé ìlànà parí ibi tó wù àlàfẹ́ dé ó ń ṣùgbọ́n ká da gbúgbà lórí ìṣesí àwọn káàkiri níjọ́ ìdá ìṣẹ̀yà àwọn tí ó fẹ̀lẹ̀ sí wọn á tún máa kàn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ àná. àwọn ìran kejì náà ni àwọn ọ̀ṣọ́ọ̀tì mùmọ̀mìnì àbí ọ̀ṣọ́ọ̀tì mùmọ̀mìnì àwọn tó ń gbé mọ́mìnì ni wọ́n wọ́n wá ní àwọn ẹ̀sẹ̀ kan lọ́rùn kò sẹ́ni tí ò ó ti sẹ́ níbi kọ́lọ́ ọba àdìgbẹ́ náà sàmójúkò ẹlòmíì bẹ kọ́lọ́ ọba sàmójúkò tí ọkọ̀ kọ́ jẹ́ yíyá àdìgbẹ́ náà láì kí á kó tó wá àdìgbẹ́ yóò tẹ̀ wá kó bí àti wà kó wọ àdìgbẹ́ náà. torí ẹlòmíì ẹgbẹ́ òtí ọlọ́sàn náà àdìgbẹ́lá ọ̀sọ̀ fún ayé gbogbo alẹ́ ọ̀nà máa ń pátápátá lọ́lọ́run tí àwọn tọ́lọ́ máa ń kú lọ́rùn ọ̀hún náà tó ń wọ́n náà. ẹlòmíì ọmọ sì gbọ́ yìí báwo ló ló ní wọn náà wọn bá àṣẹ lọ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ìtakùrà wọn àti ìbùsí ọlọ ìyẹn gbé kò ní ọ̀rọ̀ fún ẹ bẹ́ẹ̀ kó ṣe bọ mọ orí ìtàn orí ìlú ni ó wulé ọlọdà kó ṣe bẹ́ẹ̀ wá. bàbá arúgbó bóyá nàdàbílà rẹ bá bọ ọ ọ ásámù rẹ gbogbo wà lókè fún kílọ̀mù rẹ gbọ́ wá nílé kò tó ṣe dáadáa nínú rẹ wá nípa dáadáa nínú rẹ nù lọ́wọ́ àti wá òwe ọ̀wà ní ẹjọ́ náà sí gbogbo ọ̀nà ọba abẹ́rẹ́ òdò ọ̀tọ̀ra rẹ̀ ẹgbẹ́ wa ti wà nínú sẹ́ẹ̀rẹ̀ báyìí ogun tó ti síwájú ó ti di ogun yẹn láyé aṣọ́ráka rẹ̀ bàbá ní àmà ọba ti di sẹ́ẹ̀rẹ̀ báyìí kí ẹ̀rẹ́ bàjẹ́ ọba yẹn mẹ́rẹ́mẹ́ ọ̀sẹ̀ ìmọ̀ ọlọ́run rẹ̀ ìwọ ọlọ́run kúbá ní kúbá òlélò èdè tó bá ti mọ́sálásí àti àgbàdo ọ̀rọ̀ àbá nùkìrà yẹn náà kò tẹ tẹ kìrà tó ẹ ẹ àtẹkìrà kí àwárí mọ́tàwá múlẹ̀ àtẹwà jala mẹ́ta níbi ọ̀rọ̀ sọ ọkọ̀ ọ̀rọ̀ tó lọ ayé lọ sí ra ẹni lè pé ọkọ̀ sá ọkọ̀ kan fi àgàmùlà lọ́wọ́ lọ́wọ́ bá kan mi lọ. sẹ́yìn ní ayé sọ pé ọkọ̀ ẹ wá fún mi lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ á ṣe báyìí nítorí ó ṣe òun gan-an ó tún ní ìdíkọ́ ọ̀sẹ̀ tẹ̀lé máa tọrọ àforíjì lọ́jọ́ ọlọ́run lórí ẹ̀ àwọn ẹ̀sẹ̀ náà ti gbé tẹ́lẹ̀ ọdún wa fẹ́ tọrọ àforíjì lọ́jọ́ ọlọ́run àti ní ádàbò tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ mi ló dáhùn ẹ̀sẹ̀ rẹ wá ní oríṣi ìpínlẹ̀ méjì ọ̀sẹ̀ máa tọrọ àforíjì lórí tó ọ̀fẹ́ ó tún á àforíjì lórí ìṣèṣì tó ṣe náà pẹ̀lú gbólóòtọ́ tí ẹ̀sẹ̀ rẹ̀ lọ́wọ́ ní wọ́n lọ́ọ̀ lórí dẹ́nu ọwọ́ láàrin wọn àtọ́lọ́ ọyàtọ̀ sí àtàtà àwọn mẹ́wàá iná tá a lọ kúrọ yìí ẹ tó pè fún bẹ́ẹ̀ lórí ọmọ pé àwọn àtúbà tó lọ mẹ́rin rẹ ó lè jù nínú àpò mẹ́rin tó bá mọ́tálásì èyí á ṣe yọ̀wọ̀ ilé yóò gùn ní ìsìn téèyàn wá ní téèyàn wá ní ìtọ́nà ọba ìjọba ọba ìtọ́nà ọba ìtúwọ́n náà lọ bí alẹ́ ámbìlì láì náà ní láì láì náà bá náà kọ́ ńlọ ọba ronú a ṣe ìjọba lẹ́tọ̀ láti lọ sí àmọ́lọ́ tó wá sí la ìlà ìlọ́fà ìtọ́nà ọba. Àmì sàṣà àtọ́jú máa ń kọ́ ọ̀dọ́dá ìlà ìlọ́fà òṣà àìsàn mi kọ́ níbi ìdáta ìjẹta. Ẹ yóò lọ wá sọ fún lòlá ìlà ìlọ́fà tó ẹ pé akọ́kọ̀wáyé akọ́kọ̀wáyé ọ yàtọ̀ sí mọ́sálásí akọ́kọ̀wáyé ló wù àwọn yẹn ní ẹsẹ̀ yẹn sì fẹ́ mi ní ọ̀dọ̀ àwọn yẹn yọ̀ mọ̀ lọ ayélujára ìtọ́lọ́ lọ́wọ́ tó bọ̀ lọ́wọ́. àbí mo sì bá àtẹ̀lẹ̀ sí i lọ́wọ́ sí ayélujára ìlànà àtisẹ́bọ̀ ayélujára ìlànà ẹ̀hẹ́ ètí wọ́n wà lójà ìyá wọn tọ́jà ìdí gbogbo ẹ̀sẹ̀ ní ẹ̀fáṣẹ̀ tọ́lọ̀ ọ̀bà afẹ́kẹ́ ìyọ̀dẹ́rẹ́ àti bá ti kọ́ ní ọ̀rọ̀ àtẹ̀sùn yóò wá yóò ti gbóòdù gbogbo ẹ̀jẹ̀ lọ ìlú náà là sọ ìtọ́tọ̀ kọ̀ wá ní. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àdínní tá a bá ṣe àgbèrèlà gbogbo orí ọlọ́run tó ṣe fún ọ láàrin wa lọ́wọ́ àgbèrèlà lọ́wọ́ sínú lọ́wọ́ sínú. ìyẹn ọlọ́run tẹ̀wọ́ bá kìí ṣe báyà ń bèrè láàyè mẹ́wàá mẹ́wàá ọ̀bẹ̀rẹ̀ àlàmì náà láti tọ́lọ̀ ń kọ́sà lọ. a ní a máa ń bí o ṣùgbọ́n nípa bá wọn kò wí oní àlejò ọlọ́run rẹ̀. bàbá àwọn ọmọ mẹ́wàá gbogbo wọn ti ṣe mẹ́wàá lọ́wọ́ àti wọn ṣe lọ ó ti ṣe ọmọ ẹ̀jẹ̀ àgbéjà mẹ́ta. wọ́n ti parí tiẹ̀ wọlé wọn tù ní. bó ṣe bá tiẹ̀ ní wọ́n ti parí ẹ̀ ó ti di àṣírí ara. ẹ̀sọ́ ẹ̀sìn ni. ọlọ́run ti sọ pé abala ayé àtàtà ń bá lónà ìwọ̀ àwọn olùkọ́ àtọ̀fà àlùkà kuran yẹ ọlọ́run sọ̀rọ̀ bá yẹ káyọ̀ káyọ̀ máa ń wíyẹ o káyọ̀ máa ń wíyẹ yẹ kó lè ní ìfẹ́ sínú gbèsè ayé wọn ìdílé wọn kọ́ náà dá lẹ̀ kuran mẹ́ kuran mi gbé ní wọn ní gbèsè mẹ́ta rẹ̀ ká káwọn ká kuran mi gbé ọ̀rọ̀ yẹn máa yẹ àwọn ká ara yẹ ọ̀rọ̀ wo ni yẹn ti dáná bẹ́ẹ̀ bí kọ́ bá ti sa kuran ọlọ́ra o kúrò àti oúnjẹ wọn ní lásà kò sí pírọ́blẹ́mù yàtí mẹ́wàá yàbí àti méje lọ́wọ́ ti dé gbogbo gbogbo yìí lọ́wọ́ lọ́wọ́ àwọn dára tó yẹ wọn láàbù ẹ̀ ọ̀ntara rẹ̀ jẹ ọ̀ntara rẹ̀ jẹ náà bẹ́ẹ̀ ti jọ gbóòsì wàhálà tó tó bá mu tọ́ba ti tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run lórí lórí lórí lórí àṣìṣe rẹ̀ tó o sì tọrọ ọlọ́run bẹ́ẹ̀ táwọn ọ̀sẹ̀ ń bọ̀ ṣẹ̀ máa ta kùránì méje kùránì mẹ́jọ kùránì tí wọ́n ní ọkà wọ́n á jẹ́ ọkà ọ̀fẹ́ ká lóṣù gan tí máa ronú sí ìtumọ̀ rẹ̀ kó ní làbá ń gbèsè ayé ètò ń bẹ̀rẹ̀ àwọn dáná ètò ń bẹ̀rẹ̀ àti ìmọ̀ dáná ìyàwó ẹ̀ ní pọ̀lìpọ̀ lálẹ́ gbà mí. ìdáhùn ìwà wà ètò bọ̀ wá pé ẹ̀ ọ̀kan kà bàlàlàlà àwọn òkìlẹ̀ máa wò lówó kó wọn tó délé tó ju àwọn ká àbí ọlá ti lọ ilé wọn láti wá àbá ọ̀rọ̀ rẹ̀ iná ní oná ọ̀dá mẹ́ta ló mú wa sábà yìí ẹ̀gbọ́n kan bọ́ ní wọn dáná ó lè gbẹ́dọ́ ta ìdá àwọn oṣù kan ẹ̀ bàbá làwọn ó ti ṣe ọlọ́pàá kàkà náà yóò máa la ṣe la wà láwọn yóò máa lọ sọ owó gbàdú kan kó sì ní kàdé kí wọ́n ti tẹ́lẹ̀ ìrọ̀ sí bàbá tó ní kábà lọ́nà kò gbàdúrà rẹ̀ ìrọ̀ ìgbàgbọ́ àwọn ni wọ́n bá ní wọ́n wá sábà lọ́ba lọ́ba lọ́ba lọ́ba lọ bí ẹ ẹ̀kú tó bí ọlọ́ ẹtí ẹtí ẹtí ọmọ ilé ẹ̀ náà ní sọ pé kò sí ká kò sí wá sí ọ̀tá láàrin ní àkíyà ìyẹn bá ṣe lóúnjẹ fún oúnjẹ tí ọ̀jẹ̀ rí ilé rẹ̀ lọ́ba fi méjì lọ́ba fi ti kó tí ó fi ní ìsọ̀ nígbà tó ní kó ìwà tó ń gbé wà fẹ́ ìwà tó ń gbé wà fẹ́ fún mi lórí ọ̀rọ̀ rẹ̀ sọ fún jọ́wọ́ ìlà oníwà bí lọ wù ní alájọ lóṣù tó kàn wọ̀ ọ̀gbìn òbí fẹ́. ìgbà náà mo ti wá láwùjọ yẹn ó ti fún ọkọ ti fún obìnrin yẹn nígbà yìí ó ti di pé ìdáàbò ti rà níbà níbà níta àti ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú ìhàmù àti wáyé ìdìbò àti lọ́ba náà wọ nígbà náà lọ ẹni bí apá àgbèrè ọ̀rọ̀ yìí bí lórí inú rẹ̀ tó àwọn ọba láti lómi náà ọmọ sọ̀rọ̀ kẹ́ ń wà ìkàrà ọ̀gá àgbà yìí. àsìkò ìjì ìtúsẹ̀ ti ṣe wọ́n rájọ láwọn ti ṣe bẹ̀dínlẹ̀ làwọn ní àwọn onínákàdé kẹrẹ onínákàdé ọ̀rẹ́ ìyá ọ̀jẹ̀ ẹ̀ẹ́kàdé ọ̀rẹ́ tọ́ bá dà ní àájì ìbò ṣe wà yìí ọgbọ́dọ̀ rí ìtẹ́lẹ̀ rẹ̀ láti òbí tó ọgbọ́dọ̀ rí irun rẹ̀ láti òbí tó ọgbọ́dọ̀ sọ́yàwó rẹ̀ ìka ẹgbẹ́ àbúrò ẹ̀dí jẹ́bi ti ní ìgbàgbọ́ náà ò ní ọgbọ̀rọ̀ mọ́kàn ó di ọmọ tó tiẹ̀ wàhálà tó wà ní ẹ̀rá púpọ̀ máa bọ̀ láti ẹ̀rá. Gbáyé wàhálà tó wà fún ara rẹ̀ tí ó wúrà bẹ̀rẹ̀ wà tó wà ní ẹ̀ nàkàlì rẹ̀ nàkàlì rọ̀rọ̀ rẹ̀ bàtà lásọ̀rọ̀ ìgbà kò tún ti bá ti jèrè àdúgbò náà lè jẹ́ àtẹ̀jú lọ́ba lọ bọ́lẹ̀ ètò nàkàlì rọ̀ tó ń gbé kọ́lọ́ kí ènìyàn bá ti gbó ẹ̀sìn yìí àbùsùn náà ti ń lọ yìí àwọn sáàdù pamẹ́ ìjọba máa bá iná níbi náà ní kíláàsì káàbì gbà nígbà ìlà rákà méjì wọ́n ti lé wọ́n ti pọ́n fún ẹni tẹ́lẹ̀ ní bá wọ̀ lọ kíláàsì káàbì ọba lọ gbà ọba ń rákà méjì níbi náà wà á máa bá àwọn ẹgbẹ́ pé eléyìí ẹgbẹ́ ẹjọ́ sùn ti sùn ẹjọ́ ti kò sì jókòó tó yẹra wọn lóṣù tó a bá àgbàdì sáfà lọ nà. ẹ ti wà á yìí gàgà o ẹ ti gbọ́ gàgà rárá ṣe lórí òun ló sì wà lọ́ba tó lórí ìlú ní bá tó ń kà ní bá tó ń kà tó wà tó kà sí ìlú. pé wájú rẹ̀ kò sí báyìí kí sáwọn ẹni náà wọ́n ti mọ̀ gbogbo ike èdè pé wọ́n mọ̀ tọ́lọ́tọ́ sàmùwà. àwọn èèyàn kan bẹ tí ẹ jẹ́ mú mi ní pẹ̀lú pé òṣùwọ̀n ni wọ́n ẹlẹ́sẹ̀ ní à. ọkọ wa bẹ tí wọn fẹ́ lójú ọ̀gá ìgbé àmà ọlọ́run kọ́kọ́ fẹ́ fi àtẹ síwájú gbogbo wa orí kìí wa lọ sínú àtẹ àwọn èèyàn yẹn pọ̀ láàmìnú bá nù náà kótó ìbá àwọn síbi àwọn ìpínlẹ̀ la ìṣesí ìdí àyẹ̀tọ́ náà sì ṣe fún wọn náà oríṣiríṣi ṣùgbọ́n ìtọ́jú pírísìpù kan ti wà lẹ̀ ìlànà rẹ̀ ti wà lẹ̀ lórí àlìjàdá méjì ń sẹ̀rẹ̀ àlẹ̀ ẹ̀ ẹ̀sán tó ń ọ̀sán fún yàrá ìdíyà ẹ̀mí ìgbà nínú ìyẹ̀rọ déyìn ẹ̀sìn náà láàrin àwọn ìyàwó rẹ̀ abalẹ̀ ẹgbẹ́ tó sì bọ̀ rẹ̀ ẹgbẹ́ tó mọ̀ náà ẹ bá ti báyìí lábala wọn sì bọ̀ rẹ̀ bàbá tó náà rẹ̀ á ebi ìyàwó tó sì nínú àárín wọn ìyàwó rẹ̀ tẹ̀sí ó ṣe olúlé apá kan ti dákẹ́ sí ìwé ẹ̀ náà lọ́jọ́ ra wọn. ẹnu ti di pé máa ṣe ó sì ní ọrọ̀ ó sì ní tó lè jẹ́ ó ní tó lè mú kì í ṣe kó lè lọ́mọ sáré mọ́tò sì ti dùn kankan lórí ọ̀la yìí tọ́ba jáde kì í yá ma ewu láti fi ọwọ́ àwọn àjò rẹ̀ kò ní sẹ́wọ̀n kankan bẹ̀. ọlọ́run ti gbé gbogbo ẹ̀rọ ìkó síkú ọ̀hún àtúnṣe ìmọ̀ọ́sẹ̀ yọ̀wọ̀ àfi ewu láti ẹ̀dùn àwọn ọ̀gá ilé ìlọ́jẹ́ ilé ọlọ́run sí ọ̀rọ̀ ọ̀hún lóbi tẹ̀lé tọ́ba àti tí ọba ní iná ní ọgbọdọ bí ìlú lọ́wọ́ rẹ ọgbọdọ bí ìlú tẹ lọ́wọ́ rẹ ọgbọdọ bí ìlú lọ́wọ́ mú lọ́wọ́ rẹ. ẹni bí ní sè ó sì agbèdè wípé ọsàn ó fúláìtì bí ọba lọsáyì alẹ́ ìgbọ́ rẹ ẹ̀dá lónìí ìjọ ìléyà ìjọ ọdún àwẹ̀ ẹ̀ẹ́dùnmá ọsàn ó fúláìtì ara wọn ni tí wọ́n kúnlẹ̀ báyìí fún ọmọ tọrọ àgbẹ̀ ìdí òkú pé àwọn òkú bíi mi náà táwọn òkú parẹ pàtàkì jùlọ tí a bá ti ń bá bọ̀ láti máa wẹ̀ ojoojúmọ́ ti tún àgbà sára yẹn lórí ìgbà kéèké ìjọba tó kù báyìí. tọ́ba jẹ́ nàìjíríà ní kọ́ra mọ́tò ní kọ́ra kan tó yẹ ṣe bí arọ tó yẹ ṣe gbogbo ẹ̀. bẹ́ẹ̀ náà nínú ọ̀dọ́ wa ẹ̀ka ìgbà tí wọ́n ti di tíṣẹ́rí tíṣẹ́rí tí wọ́n á tẹ́lẹ̀ ọba ọba ọba arọ ẹ̀rọ yóò ti dé yóò ti dé owó yóò ti dé mọ́tò ẹlòmí kọ́lé lábàárẹ̀ ní oṣù kan ṣàpè ìmọ̀ náà kò ní sí ẹran níwájú ọjọ́ ìbílẹ̀ níwájú ìbílẹ̀ ìyá àlìjàgbá òun ti sọ̀rọ̀ àmẹ́ ẹ̀sán tọ́lọ̀ ọ̀bọ̀ sọ fún ẹ̀dá ìbílẹ̀ ìyá náà irú ìran oṣù náà ni ẹ̀kọ́ kàmá tẹ̀lé ìgbà ẹ̀kọ́ ọ̀bọ̀ bá ti ṣe bọ́bá ti ṣe náà ni ó ti ti ṣe lóṣù sá ọkà máa ń tà ẹgbẹ́ ọba ti ṣiṣẹ́ náà ló ṣe kórè rẹ̀ ẹgbẹ́ ọba ti ọ̀tọ̀ ọba gbì náà ló kó. àwọn ẹni àkọ́kọ́ táwọn mẹ́fà tó jẹ́ bá ti di ìlú àkọ́kọ́ ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì ń bọ̀ tọ́lọ́ bá ní kọ́ ọ̀rọ̀ ọ̀pá lóye. ṣùgbọ́n ẹni àkọ́kọ́ táwọn mẹ́fà ẹni tó ti gbé ọlọ́run lọ́lá ogun lówó ogun ní gbé ìyànjọ́ gbé ọ̀sán kárẹ̀ kọ́ wáyé kàkà kéèyàn yọ sàkà mbẹ kọ wá yọ sàkà bí yẹn sì yọ sàkà mbẹ owó nígbà àkọ́kọ́ owó yẹn ní ẹ fi mú gold àti silver ní ẹ fi dípò rẹ àbí kókò wọn àti silver àti gold wọn jọ wá wọn jọ wọn jẹ jẹ nìkan torí dọ́ọ̀mù kò owó tó pàtàkì ṣùgbọ́n wọn lò dáhà gold wúrà wọ́n sì lu pílọ̀ sílvà káàkiri nípa dáadáa wọ́n lu méjèèjì gẹ́gẹ́ bí owó ṣùgbọ́n yóò ti lámì lára àmì ìjọba tíjọba bá ní ọ́fíìsì ní ọ́fíìsì tọ́ba ti di wípé kò lè rí náà àbí ìgbẹ́ká sí kò lè bà lọ́wọ́ rẹ̀ ó tún gbé lọ ọ̀dọ̀ alágbẹ̀dẹ tó kọ́kọ́ yọ tọ́ba bọ̀ yọ náà ìyẹn gíráàmù tó lù ú mẹ́rin náà lọ́ba tó lè dé torí ẹ̀ ló jẹ́ ní ìpìlẹ̀ nípa bàtà òun náà ní gold àti silver. nígbà tó wá ní pé wàhálà ń bọ̀ àwọn èèyàn ń bọ̀ sí owó ń bọ̀ sí ìlú ni pé ìrẹ́lọ́mẹ́tì dé adé tí wọ́n fi lo ìdẹ yẹn kọ́pà ìyẹn tó lò lẹ́yìn ìgbà ti gold àti silver ni wọ́n á bí èrè lọ́wọ́ ìmọ̀ nǹkan ní rọ̀mọ́ ọ̀la ìwé síta kọ́ ọmọ wọn sílvà ìmọ̀ ọ̀gá ìsọ̀ tó kódà ó ṣe àwọ̀ ẹran ní ẹni tí ó fi nǹkan owó tí wọ́n fi ra ìdájọ́ tó gbé ìsàkọ́ ọmọ wọn. owó etí ìlú àwọn ọgbà náà àjọ mẹ́lú àwọn ìtumọ̀ ìtúsọ tó kódà ó ṣe àwọ̀ mẹ́lú tí wọ́n fi ra ìdájọ́ tí wọ́n fi tajà ọmọ wọn. ẹ wọ ọpọlọ yẹn ọpọlọ ṣẹlẹ̀ kódà kó ṣe nọ́mbà là ń sẹ́ǹtì sí ara wa ní ìsìn káàtó ká pépà tẹ̀gbẹ́ ayé ń dìbẹ̀ lọ́wọ́ sí ni so pépà yẹn ó ti ń pọ̀ ó ti pọ̀ sí owó kí n táwọn nàìjíríà ní àwọn China ní bá wa tẹ̀ káàsì ẹ̀jẹ̀ ní bùtù pẹ̀lú wọn náà ló bá wa tẹ̀ táwọn kan ń bá àwọn ẹbí tẹ̀ owó kan láti fi tẹ owó ọ̀rọ̀ kan láti fi tẹ owó alábẹ́ wọn náà one thousand naira twenty naira so àwọn yẹn ti lọ bí káwọn lọ káàdì ní tí a gbọ́ ọmọọṣẹ́ di bíbọ̀ ẹ̀yọ̀ yìí báyìí fún bẹ́ẹ̀ o one thousand tó lè fún ní ẹ̀yọ̀ ó fún chẹ́ẹ̀kì balance rẹ̀ wọ́n yẹ one thousand lọ. bọ́n wá jẹ́ pé rọ́pù yẹn náà là lò sàkà ló kùn náà wọ̀ ọmọọṣẹ́ ẹtí rọ́pù rẹ̀ tó gan ọmọọṣẹ́ di owó sí ní sàkà mi rẹ̀ o mo ní sẹ́ẹ̀dì ẹ̀sì ọ tó ti chẹ́ẹ̀kì nọ́mbà rẹ̀ tó ti chẹ́ẹ̀kì tó ti ti visa rẹ̀ tó ti ti bọ́ nínú visa card tó ti ti bọ́ nínú ẹ̀ẹ́dínlógún ẹ̀ tó ti tó ti rí balance pẹ̀lú kó ti increase sàkà mi wọ̀ lọ́ba tó lọ́n jẹ ìjọ tó ju bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀ lọ́ba <laughs> sàkà mi. ẹ̀tọ́ lọ́ba wa ti ọ̀rọ̀ fún góòdì ni sílvà ni owó ni nǹkan ẹran ọ̀sìn ó ti lẹ́nu àlà èsì gbogbo ẹran ọba àwọn ẹsìn ìlú sàkọ̀wọ̀ bàbá masih sí òfin mọ́ máa ń sìn agu man ọ̀wọ́ ujian ewúrẹ́ àgbò màálù ràkúnmí ó ti di ẹnu àlà sàkọ́ ọ̀nà ọ̀wọ́ dàrẹ́ bẹ́ẹ̀ náà sì nínú tí zàtà máa wọ̀ iná ẹ̀ ní àti èyí tó bá jẹ́ ìmọ̀ ìṣó èyí tó bá jẹ́ pípẹ́ tó fi lọ́wọ́ àkọ́wọ́ ẹ̀wọ̀n tó fi ọlọ́ aláya aláwọ̀ mẹ́lẹ́ kàlàbọ̀ owó ọlọ́ọ̀kì ìrọ̀lọ́rẹ́ ẹ ọlọ́ọ̀kọ́ ọlọ́ọ̀ nímọ̀ ìjọ alọ́ tí lọ́ọ̀ bá gbé kalẹ̀ ká gbé kalẹ̀ ká mọ̀ sọ̀tù bẹ́ẹ̀ lọ wọ́n tún ní ìfẹ́ tinú rẹ̀ gbà àwọn Islam gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ́ọ̀kù ọgbọ́dọ̀ ṣe gbà àwọn mùsùlùmí ní ìdí owó ọwá ní ọmọ yọ sàrà níbi ìwé bẹ́ẹ̀ ọba ọba ọba òwe ibi lọ láti ojú ọ̀sà káàrẹ̀ òkè òwe ibi lọ kódà bọ́yá kílà lọ́wọ́ bá ọ lọ́wọ́ ti ojú ọ̀sà káàrẹ̀ èsì sàkàndé wí kó jìlọ pọ́lù èsì ní ìwúre kó jìlọ pọ́lù tó di ẹsẹ̀ nǹkan ọjà lásán nìyẹn kọ́mọ kó nǹkan rẹ̀ gbàgbọ́ àṣọ ní ọ̀rọ̀ nǹkan ọjà gbà. torí bí àwọn ọmọ yẹn yẹ́sìrì ilé ẹ̀ nígbà bá ní kọ́ lọ sàkà tó ní wá wá ń wọra tẹ́ẹ̀nì tọ́ba ti pé o ṣe wàhálà lórí ẹ̀ tọ́ba bá ti wàhálà lórí ẹ̀ wá lọ́ba kéde twenty nígbà bá ní wá lọ́ba tẹ́ẹ̀nì náà kó tó débi ní lọ tí wọ́n ti rọ̀ ó ti yọ sàkà gbèrè ló fi pèsè kò ní ìdíyàn ní ìsàkà irúgbìn lọ́jọ́ èso èso àti síìtì irúgbìn kówó àwọn kan yẹn náà máa yọ sàkà bẹ́ẹ̀ dàrẹ́tì. ẹ bá ti wá ní ìwọ̀n tí iye tí ó lọ ọwọ́ á ní ọwọ́ á yọ sàkà tó o bá ti yọ sàkà òkè nípa ní oṣù náà nípa ní kò fi ṣẹ́gbọ́ rárá àwùjọ àwọn tí a lẹ́tọ̀ọ́ sí sàkà ti kà kó o sì gbàtà níbi ọ̀sán aláìsàn àtúnà mọ̀hálù ní ìjọba àlọ́síyẹ́mọ̀ ẹ̀ kọlọ ọ̀sẹ̀ ìjọba ń bẹ̀ kọlọ ọmọ ìdájọ́ ń bẹ̀ àwọn tí wọ́n ti wà bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kristian ni wọn ìpínlẹ̀ àlùbí la kristian àti júù níbi ọ̀sán sábà ẹgbẹ́ fáyìn náà dàda àti ọmọ mi ní àhálì ìgbìta fáyìn mú awúgbálù máa ń tẹ̀lé gbogbo ilé àwọn yẹn náà lọ bá wọn àlùkù dáàbì wọn ntí kọ́ ọkọ́ kò wọ́n sí onáyìnlá ìlà ìlànà Muhammad ọ̀hún ìgbìlẹ̀ gbogbo nǹkan ní òun ìgbèrè sẹ́ wọ́n bá fẹ́ ṣe wọ́n fẹ́ wọ́n kiri ìgbẹ́ lọ́dọ̀ lọ ìgbìlẹ̀ lọ. àyẹ̀wò sọ́nà àyẹ̀wò sọ́nà sọ pé tọ́kọ́ wá pè wọ́n tí wọ́n dá olóògùn kan fàyínú àdàbò ẹ̀yìn àdáàlì tí a bá ti kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ sọ fún wọn ìgbà ọlọ́ọ̀bà àdìgbò ọ̀la ó ṣe ìlú wákàtí márùn-ún lé wọn lórí. àyẹ̀wò sọ̀rọ̀ àyẹ̀wò sọ̀rọ̀ pé ìgbà inú àyẹ̀wò ìlà àyẹ̀wò àyẹ̀wò àyẹ̀wò àbẹ̀fọ́rọ̀ àyẹ̀wò sàkà tó kàwé mi àtẹnìyà ibi ọ̀dùnrà àkàrà. tí a bá gbà tí a bá kẹ́kọ̀ọ́ rẹ̀ tí a dọ̀ ọdún tí a bá ẹ̀ wọ́n di tí wọ́n á dúpẹ́ kò níbi sí wọn. tí wọ́n bá jẹ́ pé rẹ̀ tí wọ́n ti mú tọ́mọ wọn la wá sábà yìí fún wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ọlọ́ọ̀bà àti kí ọlá ti sàkà lé wọn lórí o. àdéhùn sọ̀rọ̀ àwọn aṣọ ẹ̀kímà kí ni wisdom kí ni ìdí abájọ kí lọ́gbọ́dá àpàyọ lábẹ́ ìsàkà yẹn oníkúrú káàdùn mi ní adìyẹ yìí wọ́n lọ́ọ́ dúró ẹ máa gbà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ tálákà ẹ olówó nu wọn ẹ wà máa tún fún àwọn tálákà kọ̀sọ́ pé wọ́n á ti gbàgbé mọ́ kọ́ máa kú bọ̀ wá fún ìdí àmẹ́sọ̀ sọ́dọ̀ mọ́ ìgbà sọ́dọ̀ láyé. ìdí dáhùn ọ̀dùnú tóbi yàtọ̀ sí ti èso lòdò. ìtọ́ba ti dó lòdò kìí ṣe pé ọ̀dọ́ rẹ̀ yóò máa bà lọ. ẹ bá jẹ́ pé kò sí wá àti òun náà ló ti kó àkókò balẹ̀ nìkan sí ọ̀ ó ti bá ní dáwọ̀ rẹ̀ dáwọ̀ ọbẹ̀ nìyẹn dáwọ̀ ọbẹ̀ ní ọbẹ̀ lọ àti ìbò ní oṣù bá nà oṣù bá nà yọ tẹ̀lé ńlọ káwá bọ́ sórí lẹ́nu ọmọkùnrin ọmọ tẹ̀lé lágbáyà lọ. ṣé á jìnnà ní ọmọdé ayé lọ fẹ́ fún ayé báwọn yẹn lọ́wọ́ nínú ilé ayé náà gbọ́ láti nílẹ̀ ẹ̀tọ́ ìṣèwádìí tọ́kọ́ kọ́kọ́ pa owó ní ìsìnà kọ́tẹ̀ wà lọ́kọ́ kọ́tẹ̀ wà lọ́kọ́ gbogbo ẹ̀sẹ̀ lẹ́ẹ̀mọ́ta ọwọ́ àdúmọ̀ kó di ọmọ tuntun ẹ̀tọ́ yẹ kọ́tọ̀ di ọmọ tuntun lọ ẹ̀tọ́ wà bí pé ọjọ́ ṣùgbọ́ àkínní ẹ̀tọ́ wà bí tèmi ni ọlọ́mọ sáà ń yẹ. dáwọ̀ òdodo kì í ṣe pé pèpè sí àpò ara ẹni ní dáwọ̀ òdodo àwọn èèyàn lè náwó lójú ọ̀nà lọ sí wọ́n bẹ̀ lè gbọ́ tó ń náwó lójú ọ̀nà lọ. kí wọ́n kọ́ wá takété sówó ẹ̀ ẹ̀ òṣèdáwò òdodo ọ̀pọ̀ ayélujára ọ̀yá kò ní bọ́lá ṣe sára ẹ̀ ẹ̀dá fẹ́ sí gẹ́gẹ́ ẹ̀dá eléyìí ẹ̀dá ìbádáwà jẹ́ àwọn èèyàn sì gbọ́ ètò òkòwò àwọn ọmọ ṣe sọ́ọ́dì ìta àdáyò nìkan láti gbé nínú ẹ̀rọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ẹ̀dá kò bẹ̀rẹ̀. wọ́n máa pe àwọn èèyàn pé kí wọ́n fi kí wọ́n ṣèrànlọ́wọ́ mọ́sáàsì gbà mí yóò sì di ṣòro ní abẹ́rẹ́ yóò sì máa rálẹ̀ nígbà tí àwọn náà ṣe sọ́ọ́dún náà gba àwọn kẹ́kẹ́ ìjàmbá ti pọ̀ jù fẹ́ẹ́ pa àwọn kẹ́kẹ́ dáadáa lọ́pọ̀ jù ní owó táwọn gbà lórí pẹ̀tẹ́ kagbọ́ tí wọ́n ti fún olùkó gbilẹ̀ yọba rẹ̀ láti fi àwọn ọlọ́kọ̀ sáà wà. àyẹ̀wò sàṣà àbí wọn á ti wó ṣe oníṣàkà yẹn wọn yọ kiri òkú tó ń bá àlà kí kọ̀ǹdíṣàn rẹ̀ kò lè dúró financially ntọ́wà fún mi yẹn. ọlọ́wọ́n sọ wọn ní Kùránì àwọn tá a kò ní tàkà ní asọ́ọ̀lù tọ́wà àyà sixteen abẹ́kọ̀ ọlọ́wọ́n àdìgbẹ́lá sọ pé ìnáwó sọ́dà والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وفي السبيل فريضة من الله والله عليم حكيم اللهم بارك لنا في زكاة باريو للفقراء فما تعلقني والمساكين والمساكين أتي أما أكيد àwọn agbábọ àwọn agbábọ tí wọn fi gbábọ báyà àwọn tó fi òsì òsì tí wọn fi lé wọlé àmì yìí nà àlẹ ìhà àwọn tó fi gbé àmì yìí nà àlẹ ìhà ìjọba yàn nígbà lọ́wọ́ gbàgbà tàwa ó ti kíṣẹ fún wọn fún wọn tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìjọba fún wọn gbà wá nígbà wọn bá wá dé owó ọjà wọn náà ti mọ ọjà wọn kò sí wọn fi nínú sàdáwọ ẹni tí ó mú sàdáwọ ta ni ó ìmáàmù ni ó ike oge ẹja fún ẹ tọlọ bára bá ní ìjọba yìí ìmáàmù mùsùlùmí tọlọ bó gun ni o kèsì máa ń bọ ẹgbẹ o kèsì máa ń bọ ẹgbẹ o ẹgbẹ ọdọ kèsì máa ń mú ìlànà tọ o ìmáàmù mùsùlùmí ti sáà mùsọ o ìmáàmù tọlọ gbogbo tọlá sẹ tọlá gbogbo ìdájọ nùlù ìlànà tọ o o ti ní tẹ́tí tó ní tó ń gbọ́ máa dé lórí bàbá àwọn adé tó ń lọ́wọ́ adé tó àwọn èèyàn fẹ́ẹ́ ní ẹ̀yẹ́ máa bá ṣiṣẹ́ yẹn ẹ̀ẹ́ ṣòro tó ti tó wà kálá wọn lórí kíkú wọn ṣiṣẹ́ yẹn ẹ̀yìn náà ni ẹ máa sọ ní tí wọ́n gbà tó ti gbé ẹ sọ fífi ẹ lé wọn lórí. ṣùgbọ́n káyọ̀ ìgbé ọ̀dọ́ wa sọ pé àbá ẹ ẹ yí ọ̀sà káyé ni kò sí wọn bẹ́ẹ̀ nígbà bá wa yọ ná tọ́wọ́ gbé sínú ẹgbẹ́ rẹ̀ kò sí wọn bẹ́ẹ̀ gbogbo síta ẹgbẹ́ rẹ̀ kò sí wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwà lọ́dọ̀ wọn kọ́ bí béèrè lórí àlá tó tó fẹ̀fẹ́ ìwọ́lọ́ náà pọ̀ bí tó yọ sàtà tó sì pín fún àwọn tọ́lẹ̀tì sí. ó ṣe ní kó àwọn pátì rẹ fẹ́ẹ́ tó dọ́kun dáadáa lọ́gbà mẹ́ ọ̀rọ̀ àgbẹ̀ fún ẹgbẹ́ lọ́wọ́ àgbẹ̀ fún. ó lè jẹ́ pé àwọn míì fún tálákà kọ̀ tí wọn náà sì ní ìwòye lórí wọn pé àwọn eléyìí á wọn kàn fẹ́ máa sọ̀rọ̀ tọrọ oúnjẹ ìsinsin wọn wọ́n ọmọ òrùka bẹ́ẹ̀ lẹ̀ okun bẹ́ẹ̀ lẹ̀ tí wọn náà ní màsí tó lè ha fún àwọn àna pé fún ẹgbẹ́ ẹgbẹ́ sì ní gbọ́n pé ìjọba ti dẹ́gbẹ́ òtún àti tó ti bọ́ sọ́wọ́ ìmọ̀ràn tó pọ̀ èsì máa yọ ọkàn náà ntọ́ba ní lọ́dọ̀ ara rẹ ló lè fi mọ̀rẹ́ tiẹ̀ nìkan sí tọ́ba ti di ọgbẹ́ ó ti di ọ̀rọ̀ ìmọ̀ràn tó pọ̀ ọwọ́ àwọn ọ̀rẹ́ àwọn ìjọ àwọn ọba náà sùn ìjọ àwọn ọba náà sùn tọ́yẹ pé sẹ́kọ́ndì mìíní ìní ni gbélé àwọn nǹkan mìíràn ọmọ yẹn. tí primary medicine bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ mi ò kí yé ẹnu ọ̀ka táwọn contemporary scholars sọ lórí àwọn àwọn táwọn ọ̀kú sábà mú àwọn tó jẹ́ primary gan lọ́nà dáàbọ̀ àti ìjẹ́sàkọ̀ kárí wọn tán nínú ìlú àwọn àlọ́ gbé secondary secondary náà ni wà fi sẹ́bi ilé ńlá ojú ọ̀nà tọ́lọ́ nígbà wọn bá kọ́ wà fi sẹ́bi ilé ńlá nínú Quran lọ́wọ́ láti fi dé jihadi téèyàn lórí sí àwọn káàbì lọ́lọ́run tó ra yìí. àwọn èèyàn wà fún general meeting wípé gbogbo tó wá jẹ́ tọ́lọ́ nínú sàkà rẹ wọ́n wà máa fi sponsor program gbẹgbẹ́ lórí rédíò lórí tẹlifíṣàn àwọn tí a ti ń jẹ níbẹ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ nílé rẹ nínú fábílì rẹ èyí tí wọ́n lọ nìyẹn ṣùgbọ́n wọn náà lọ fà á nígbà tí wọn náà ti lọ gbé owó rẹ níbi tó yẹ pé bàbá débẹ̀ tán àtẹ̀ntọ́ba àtẹ̀ntí ọba alùpùpù máa mú ọ̀ràn lẹ́nu ẹ̀ńbá wa dún lórí ní ọwọ́ àkọ́kù ni tọ́lọ́mbà ṣe ní ẹ̀tọ́ ẹ̀tọ́ sọ́ọ̀dì ṣẹ̀rí àtọ́ sọ́ọ̀dì fíkú wọlé lẹ́yà àwọn bàbá ìjẹ̀bẹ̀ ẹ̀tọ́ sọ́ọ̀dì economics náà ni ibi tí economics ẹ̀ bá darí ẹ̀ lọ <laughs> ibi tí economics ẹ̀ bá darí kódà àwọn àwọn mí tó mú mọ̀rọ̀ àgbé ìtàkàtọ́ àkọ́wé yẹn kọ́kọ́ mu wá ní káwọ́ develop káwọ́ àmàlà tẹgbẹ́ ìdí àwọn fáìlì mọ̀tọ́ bá ṣẹlẹ̀ àwọn. Tàkà tí ọba ti di bẹ̀rẹ̀ ṣe báyìí, tàkà tó ti di ẹ̀tọ́ lẹ́tọ̀ sí ti bẹ̀rẹ̀. Ọdún mẹ́rin ti gbé tó yẹ kọ́ yọ àbí ọjọ́ ìgbà olóko tó ti kórè rẹ̀. Ọba tún ní kó lè bá àpò sí. Tòótọ́ sì lọ́wọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ tó tọ́ táàbà ti ẹ̀kún ṣe pé àmọ́ Jésù ó fi ọ̀sẹ̀ láàrin pé kó o tó dìbẹ̀ lẹ́bàá ìjọba dìbẹ̀ lọ́wọ́ rẹ̀ àti ìmọ̀ Jésù ó fi ọ̀sẹ̀ lóyún. Nàkàtì ẹ̀kú tó tọ́ ní sẹ́ ẹ̀tọ́ lẹ́tọ̀ sí nǹkan ti ń bẹ́ẹ̀ àwa ni ọkọ ọkọ fẹ́ bá dìbẹ́lọ́pù ẹ̀ oníjẹ́bí ni tí ó wà lẹ́tọ̀ọ́ tí ó wà lọ́pọ̀ táwọn ọmọ sẹ̀ tí ó rí àdàlù ìbọ̀pọ̀lọ ti lásán ọmọ tó drop out from university nítorí pé òwò wá lọ bá lọ nígbà bá lọ ní wà nìkan ẹlòmíì tí ó fi tọ́jọ́ bá ti ń gorí ọjọ́ báyìí ó ń yọkùn máa lékún sí ni àwọn ọmọ yìí pé sàkà kan lọ wá kéde sàkà ọba náà bá yí bẹ̀rẹ̀ lọ́gbọ̀ lọ ọba yí bẹ̀rẹ̀ sàkà lọ ewu gbígbà wò ni ẹ̀ ṣùgbọ́n owó mi ta bá fẹ́ dìbẹ̀ lọ sí ìṣègùn sàkà ló dìbẹ̀ lọ́gbọ̀ sàkà tí o ti ta sí wò ó sì kò sùn mẹ́fà tó tó di ọ̀rọ̀ yẹn lọ lójú ó lè kọ́kọ́ yọ ọ́kà lè fún ọgbọ́n dìbẹ̀ lọ́gbọ̀ ẹ̀ kò sí ìwọ̀n kódà gbogbo ọjọ́ tó bá fi lọ lára mọ́tì ìrìnsẹ̀ ní ìjòlò ẹ̀tọ́ lọ máa sọ̀rọ̀ nítorí ẹ̀kọ́ fi tójú ìṣèlú tó ti wá ń lọ lára àbùsí ní ìṣèlú ẹ̀sẹ̀ nígbà yẹn torí ẹ̀ ìṣẹ̀lẹ̀ àbẹ̀wò wa bí ẹ̀ bá lọ fún ní òjijì tó lọ fún títà ká ti di kó sì ti sọ àbọ̀kọ̀ rẹ̀ àbáwọn náà ti mọ̀ pẹ̀lú ẹ̀ dẹ́gbẹ́ adéwọ̀n yàtọ̀ káàkiri tó ní ọkùnrin wo ọkùnrin tí a lọ bá ní fáwọn kẹlẹ́ ọmọ kẹlẹ́ ọ̀yọ́ yẹn ìgbé tí ọba ti di o kò ọ̀dọ́ ọ̀pọ̀ àti o di iná ní iná lò ní ìpè lọ lè sọ̀rọ̀ ẹ̀fẹ̀ yọ tọ́lá ìṣòro rẹ̀ kò tí ì pè wọ́tọ̀ bá ń kásìkò oṣù sánmà ló fi kà ó èyí sọ fún mi lórí àwọn ẹ̀ ìsìlámù ọmọ ti mi lórí àwọn oṣù sánmà ti sánmà ní ìṣẹ̀rí àwọn ni wọ́n wà máa débi ọjọ́ mọ́kànlá àbọ̀ ọjọ́ mọ́kànlá àti àbọ̀ lọ́dọọdún lọ́dọọdún yọmọdé wá sẹ́yìn yọmọdé wá sẹ́yìn sọtọba yẹ pé january one lọ́nà yọ sàkà rẹ ọwọ́ àwọn bàdà january one tọba ti dọdún tí ń bọ̀ yóò di ọjọ́ mọ́kànlá àdìgẹ ọgbọ́dọ̀ gà wá sí ní december àbí yorùbá lò yìí yọọ máa jẹ ní december bíi ẹ nineteen twenty ọyọ sàkà rẹ tọdún mi bá fẹ́ tẹ̀lé ó lù dá ilẹ̀ nínú mẹ́rin ìgbà lọ́yọ̀ sàkà rẹ tọba adúlóyún péjọ láìwá tẹ láìwá náà lọ́mọ yọ nígbà tó bá jẹ ọmọ ọdún tó ti lọ sàkà ó ti di ọlọ́run ti di ìsàkọ ọdún kan torí ìlẹ́wù ìlẹ́wù yẹn nígbà bá tàṣe pẹ̀lú láti mélòó yóò pọ̀ ẹ dá mi lóhùn ìlẹ́wù àtàbọ̀ nígbà bá tàṣe pẹ̀lú láti mélòó yóò pọ̀ ẹ ṣeun so fẹ́ wá tàṣe ìlẹ́wù pẹ̀lú láti ó di tírí tàṣe.

àti àwọn afigbágbọ́rẹ́ wọlé àmìlì iná alẹ́ ìhà àti àwọn tí wọ́n ṣiṣẹ́ ló tí wọ́n fi ṣiṣẹ́ tí ìmọ̀ ọmọ sọ pé nǹkan báyìí láàfún ṣàkà àti láàfún ṣàkà tẹ́gbẹ́ ọ̀rọ̀ bàbà á ní òṣèlú ọ̀bẹ wọ́n sì ràn lọ́wọ́ fún mi láti ara ọrùn wọn responsibility wa ìwà àti wípé wọn á sọ pé àwọn tí wọn bá àwọn táwọn ti ṣètò rẹ̀ wọn wá fún abùkù ìkàfà ara wọn à ó kú díẹ̀ káàbọ̀ ìmáàmù kan tọ́yàn yìí ìmáàmù ẹgbẹ́ lọ́yàn yìí èsì ìmáàmù mùsùlùmí. wàlẹ́ mu alá àbẹ̀tòlú òhun bẹ́ẹ̀ náà ni àwọn kò ṣe pé à ń fẹ́ kí wọ́n gba ìsìláàmù àbí àti gba ìsìláàmù ọ̀rẹ́ yìí à ń fẹ́ kọ́kọ́ ní owó púpọ̀ fọ́sàrájọ lórí ìsìláàmù owó sì pàtàkì ẹ̀wọ́ pàtàkì ní káàmù náà tàbí ẹ̀ máa ń jẹ ìbámu nírọ̀rùn ẹ̀sìn náà ó ṣe é ṣe lọ́rọ̀ láti ṣe. wàkẹ́rù ìtọ́lọ́bì bẹ́ẹ̀ náà ni àwọn ẹrú kẹ́ẹ̀mà kọjá mùsùlùmí kẹ́ẹ̀rà àwọn kò ní pẹ́ wọn wálé àríwí iná àwọn tó lè fún wọn jẹ gbèsè tó ti fojú hàn kí èsì káàbọ̀ kí èsì tó gbèsè pé ọwọ́ ẹ̀sùn kùmà ọwọ́ ẹ̀sùn bàbá rẹ̀ ní gbèsè wa kúlẹ̀ ní ń lé kí ọmọ lé kí ọgbà gbọ́ wọlé láta ní bá gbogbo ẹrù nínú yàrá rẹ̀ lọ́wọ́ àfáàjì fún ọ̀tá wáyé gbogbo ẹrù nínú ọ̀jọ̀ wa kó kí ló dé ọgbà gbé o ti kó ara rẹ̀ àbọ̀ lórí ilé tètè torí pé tó ọjọ́ wọn kò jẹ́ wá mọ́ wọn lọ́dún ẹ̀ nìyẹn. kọ́ ọba lọ́nà ẹlòmíọ́ ọmọ ọmọ ẹsẹ̀ oríṣiríṣi wá pé àṣẹ òtún wá nira wọn gbọ́dọ̀ gbà náà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹbí nù ń dá ayọ̀ wáyé náà ẹbí nù ń dá ayọ̀ wáyé náà gbọ́gbá phd mo tó sáré lọ abiri dẹ̀dẹ̀dẹ̀ ní ẹtù mo tó lọ sí sọ́ọ̀bù bẹ́ẹ̀ tó lọ lábẹ́ ọ̀rá pẹ̀lú phd sàgbéyé láàárọ̀ kùtù pé kọ́ ọgbọ́n máa bẹ̀ nítorí sáré lọ nítorí ọmọ jẹ̀bi ọ̀rẹ́ mi jẹ nígbà tó sáré lọ ìgbà mi ò lè tó wọn níwá nígbà bá sí sọ́ọ̀bù nígbà wọn ta oríṣiríṣi ẹ̀dẹ́rẹ́ ti mọ́ pẹ̀lú àwọn ọmọ. ó ní kọ́ lówó pé nígbà mi wọ́n máa ní àwọn ti kọ́ lówó. bí wọ́n ti ní wọ́n kọ́ mú wáhùn yẹn máa tajà sọ lẹ́yìn fún yìí. ẹ wọ́n ti tóbi ẹ̀kọ́ àdúgbò ìjọ lágbàáyé kà pé sàrùdúdú sí sọ́ọ̀mù àdúgbò ìjọ lọ àkábàámọ̀ rẹ̀ tẹ́bí tó ní bá àgbẹ̀ dára mú ni alihamudulilayi àdúgbò ìjọ lọ àní pé kéèyàn má dára mú tọ́ ọba ti dára mú tọ́ ọba ti ní àmúrí rẹ̀ orí àmúrí náà lọ́nà ọba ìsìtú rẹ̀ sí torí pé gbogbo ọpọlọ rẹ̀ ní ọ̀kan náà lẹ̀ pé kò dára ní oṣù wa wọlé báyìí àlàyé ní kéré lórí oṣù pọ̀ sí o olùyọ ọ̀tàn lálẹ́ aláàjì ló sì mọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó ọba ti tó ọba ti wọ́ọ̀rì àtàlẹ́ ayé àtàrà mú tó ń kú gbogbo ẹ̀kọ́ àbẹ́ẹ̀dọ́ ìgbà ẹ̀dọ́ wà láàyè ìdí kò ní ra kò ní ró ra pátá ibi àhámú náà lọ́rọ̀ ọba ń ti rẹ̀ ńdọ́ tọrọ lọ́dọ̀ ọ̀nà. èyí ọgbọ́dọ̀ fi àgọ̀ kó fi jẹ́ gbèsè wà fi iṣẹ́ ìṣẹ́lẹ̀ la àwọn tí ń da kó sójú ọ̀nà tọ́lọ́ ẹ̀nà sàkà fún wọn wà bẹ́ẹ̀ sẹ́mi ẹ̀ tó lówó lọ nílùú ẹ̀ ó ti wá ń tẹ̀sí lónìí kò sówó nínú sàkà ẹ̀ tó nà ọba àjẹmọ ti di lọ́jà nílùú ẹ̀ ṣùgbọ́n nígbà tá a yá ẹ̀ kù báwù àbí owó rẹ̀ ti há gbọ́kọ̀ chẹ́ẹ̀kì gan wọn gbà á táwọn bá rí ẹ̀wọ̀n àbájì lọ́gbọ̀n oríṣiríṣi mọ̀tẹ́yìn bá tún rìn dáadáa àwọn gan lè wá yọjú wá wọn wọn rẹpẹtẹtì wà wá wọn wò ní ibi tó bá wà. mọ̀láṣẹ ẹ̀gbẹ́ wa yọ lórí gbọ́dọ̀ lọ́ọ̀dẹ fún ọ̀jẹ̀ wọ́n mọ̀ pé ọjà ẹ̀tọ́ mẹ́tọ́ pọ́sìtì làwọn ní wọ́tọ́ ọ̀fẹ́ fi dúró ó ṣe sùúrù náà. tó ti bẹ́ẹ̀ ẹ fún torí gbogbo wa stranded ṣé gbogbo àwọn kẹwọn yìí tọ́lọ̀ ní kókó máa dá káwùjọ ọwọ́ fi máa tò ẹ̀ ń bá wa lọ lára tí ò ṣe é àbòsí apá kan kò sí apá kan àbòsí àwọn ọdún kan kò sí àwọn ọdún kan tọ́nà ọba àdìgbé ọlọ́ọ̀wá fi kí ọ̀wá lẹ́yìn àdìgbòrí jẹ́ ojú kan náà oríṣiríṣi lọ́dọ̀ sàlàyé fún wa fún kúrò àti àbí ibi yóò jẹ bí àdéhùn àwọn ẹ̀rẹ́ nínú ẹ̀ aláwọ̀ nínú ẹ̀ iná ni ọ̀rọ̀ tó wá tó àdìsí àdìgbò sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá nínú sọ̀rọ̀ Bukhari látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà olùsí ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀sá àṣọ ibi mani aka ọ̀làwọ̀ máa ná fàlámì àjì zakata mọ́fìlà láwù mọ́lù yàwó mẹ́lìkì yá ṣùjá àfà láwù sẹ̀dí làtà ìtọ́wọ́kù yàwó mẹ́lìkì yá ثم يأمر بالإهتمام بالإهتمامتين ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا قوله تعالى ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضل وخير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله ما تعملون خبير. إنه حديث أبو هريرة òṣìṣẹ́ ọ̀sán ọ̀la àìwòsàn àti pé ẹ ìlú tọrọ bá fún dúkìá lé ayé yìí tí ọ̀yọ́ sàkà rẹ̀ ọlọ́run bá àlejò ọlá yọ sọ dúkìá rẹ yọ sọ níbi ètò ọdún kọjọ nàìjíríà ètò ṣe pé yóò ní pọ́ǹtì dúdú bí ojú níbi òkè ojú rẹ ẹ̀ẹ́rì àmì dúdú kíkan dúdú méjì ẹ̀ẹ́rì bẹ́ẹ̀ apákanlọ́ àkọsọ̀kọsọ̀ bí bàbá àná ike ọ̀kẹ́ iye ni iye méjì ìtọ̀wákùyọ́ ìtọ̀wákùyọ́ ìtọ̀wákùyọ́ mẹ́fìyà wọ́n wà á lọ ọmọ ọlọ́run ní ọ̀gá ìdí àmọ́ oríjì náà kò ti bẹ́sẹ̀ rẹ̀ ti sọ̀rọ̀ tọ́ọ̀mù sọ́dọ̀kù làdọ̀ kan alẹ́ tí bí ló kọ́ ìwọ̀n ẹsẹ̀ lẹ́sẹ̀ ló yẹ tẹ̀lé ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ tọ́ọ̀mù sọ́dọ̀kù làdọ̀ kan ọrùn rẹ̀ kan ní ọ̀wà wà tí wọ́n yí mọ́ kò sí wa tó mọ̀ yá kó gbé lè ṣe mọ̀ dé ejò wọn wà á di mọ ní ẹ̀kẹ́ rẹ̀ ní èmi ní owó rẹ tó nílé ayé sọ̀rọ̀ sàkà ẹ̀ èmi ní ọ̀rọ̀ tó kú lọ tó mi láwọn sálákà tó mi láwọn lójú tí wọ́n nìkan tí wọ́n nìkan gbádùn ẹ̀ tí wọ́n nìkan gbádùn ẹ̀ àwọn báwo ló ṣe kó ṣe ṣe láti fi àwọn ṣé sàkà ni wọ́n kọ́ ní ìpínlẹ̀ ní àwọn olówó tí wọ́n kọ́ owó àjọ ni táwọn nìkan wá ń tẹ́láwọ̀ ọ̀dọ́ ẹ̀ ọdún ẹgbẹ́ òṣìṣẹ́ kọ́ńtàkì náà ó kù jáde ti pàfẹ́tì bẹ́ẹ̀ bí nǹkan ẹni two million bá lọ ẹ lè tọ́ ten million bẹ́ẹ̀ eight million wọn wà sí ọ̀lẹ́ jẹun ọ̀lẹ́ jẹun bí ẹ ṣe ń gbé ti títì jáde wọn mọ̀ gbé ti gbé jáde wọn mọ̀ gbé oríṣiríṣi jáde ọmọ lọ́nà kan ìjọba àwọn olóṣèlú gbòòdò náà wá ti rú rárá rárá rárá láàrin ọ̀sẹ̀ kan ní gbígbé láàrin ìjọba wọlé kan èsì ìdílé sọ fún ẹ tó sọ fún ẹ sọ níbi tí ìlú ẹgbẹ́ bá mi lọ wọlé láàrin ọ̀sẹ̀ kọ́ inú ẹ̀ sì dùn tá a bá bá ti lọ ilé rẹ̀ láti wá lọ sàdúrà ẹni ló gbẹ fifty thousand lẹ́yìn ìgbà náà wọ́n ṣe wà lọ́wọ́ fifty thousand àwọn abáwọn ló sì lọ sàdúrà wọn káwọn pè mí ìdí ráyè ni owó tó ta tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀rá yìí fún wọn lẹ́nu abáyé yìí ni tí ì bá ṣe yíwá ẹ̀ gbogbo ọdẹ àti kọ́lá rí gbogbo ara ẹ̀ lẹ́ẹ̀mí nínú gbèsè ayé àwọn èèyàn òsì lè tí wọ́n mọ̀ lọ́dọọdọ àti wọ́n tún ọtí pátá àti àwọn ẹni tó wà ní ayé àwọn wà láyé nìṣó aláàrẹ ni wọ́n ti kú aláàrẹ ni wọ́n ti lọ́dọọdọ aláàrẹ ti àwọn ẹni ẹ wọ́n tún aláàrẹ ti ní ààrẹ àwọn wa ní tòjú lálára sí ti à ẹ̀rọ lálára sí wa ẹ̀rọ lálára sí wa. wọ́n jẹ pẹ̀lú àwọn ará ojú tá ń dálẹ̀ lọ. wọ́n jẹ pẹ̀lú àwọn ará ojú tá ń dálẹ̀ lọ. kódà tí wọ́n bá fún wa ní wọ́jẹ yóò yí sí bàjẹ́. torí pé oríṣiríṣi oúnjẹ ni wọ́n máa gbé fún wọn tó báyìí inú wọn máa dùn níbí. Ah, ọ̀dọ́ sàánú wa. ìmí ìlú ni wọ́n wọ́n pè mí pé mi pé mi pé àní olóńgbò kọ́fíìsì náà lẹ̀ kó kílẹ̀ àwọn èèyàn kó àwọn àbá àbọ̀ àwọn àbá àbọ̀ kọ́ kọ́fíìsì náà wà nílé àwọn àbá àti ọmọ ọlọ́run kọ́ àbáwọ̀ àbá. Enti ìmọ̀ bá tọ́lọ̀ ṣe tí yẹn ti ṣíwẹ̀ láì gbà mọ́. Agbọ́dọ̀ mọ́ ní ìlú sùn. Yóò tó a ta onírúurú onígbọ̀tì ọlọ́tí lórí gbogbo ẹ̀ wọn ò wọrí lọ́dún yá ní wọn nìkan lọ́ba wọn lọ́ba wọn gbà wọn. àwọn ò wọrí wọn pa wọn bí èèyàn lábọ́ wá pé ẹran kú ọlọ́pọ̀ sàlùwà ọ̀. owó ìtàkà ni ẹtí ọjọ́ olóṣèlú tó kówó jẹ ẹ̀kọ́ sí wàhálà lórí owó tó kó jẹ náà gbogbo ẹ̀ tó ní ìjọba ìṣirò onídàá lọ́dọ̀ lójú ẹ̀ gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ̀n náà ọ̀sẹ̀ ní ìrọ̀lẹ́ ìsàn ọlọ́run yára ti o ọmọ ẹgbẹ́ ènìyàn pọ̀ ní òjì ọwọ́ lọ́wọ́ lọ́wọ́ bájì bí o ṣe ní dàrú téegun ò ní dàrú mọ́ra wọn tó ti kẹ́ fún nùsàárẹ̀ tí ò ní dàrú mọ́ra wọn bẹ́ẹ̀ náà ní sùúrù lórí dàrú lẹ́yìn ìyá wọn. ẹ̀yin náà ẹ̀kọ́ bí kọ̀ǹpútà ṣe é sí ìtọ́pẹ̀ ilé ìyẹn tó fọwọ́ rẹ̀ ṣe é bàbá mi ẹsẹ̀ tó wá fi ṣe business ọgbà mi pọ̀ kódà bọ̀ bá sì ń kẹ́sí yọ̀bọ̀ sọ́dún ìṣúná ẹ̀sìn onídùúmọ̀ kọ́ sọ́run táàbù wá pé tọ́lọ́ọ̀rọ̀ àlejò ọlá tọ́jà gbogbo ẹ̀dá. yọ ọkọ sì sí gbogbo àwùjọ yẹn lọ́kọ̀ọ̀kan yọ ọsẹ wà bẹ̀rẹ̀ sàkà kọ́yọkọ́yọ kí sàkà tiẹ̀ sàkókò olówó ni o. ewu òwúrò ni ṣe bá a mọ̀ alàbà àbúrò náà bá yẹ kó tó débi òṣèlú kálukú wọn yẹ kí wọn tó tó lọ lọ kó tó lọ onígbàgbọ nínú ọwọ atẹkùnrin ọfẹsẹ gbalẹ díẹ bọ kódà ẹlòmí ó tó lọ fòfin London kó tó jẹ oṣù lórí ìwé ìsọlá yìí onígbàgbọ nínú yọọ akọ sí owó tó kó jẹ náà lẹ́yìn ìgbà náà yọọ sẹ wá sí owó sàkáàkì sàkáàkì sàkókò tani sàkókò olówó owó olóko owó ní ìsìtì torí pé tó ti kó ṣe kó jẹ tí bá sì kílé mu ẹ ètò ìrẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tí bá sì kílé mu kò ṣẹṣẹ rẹ túláàsì ní kọyọ sàrà yóò tún máa jẹ ìyàwó ní kọyọ sàrà ọba ajé ní one billion lọ́lọ́run pé kọ́kọ́ sí ọlọ́ tí ó jù bẹ́ẹ̀ lọ ọmọ yọ sàrà twenty five million lọ́dọọdún lórí ẹ̀ ẹ̀wọ̀n ìyẹn ọba yọ gbẹ́gbẹ́ mi lọ ọba ẹ̀wọ̀n ìyẹn oníjì ó tún ṣe nínú àbúrò táwọn ẹ̀ tẹwa lè ní bóyá ẹnìkan bẹ́ẹ̀ ní president nàìjíríà àti governors nàìjíríà ètò ìṣeré àdìgbò àti gbogbo olùdá rẹ gbogbo àbílẹ̀ náà ẹni tó bẹ́ẹ̀ ọ̀pọ̀ dáwà mi sẹ́ni wá lè gbà. ṣèbí wo ìròyìn ló gbé jáde àwọn ìròyìn náà ṣe kà akálà ní four billion business ní dùgbẹ̀mẹ́ o four billion naira business ní dùgbẹ̀mí kìí ṣe kìí ṣe ìrìnà náà lónìí àsìkò tó ń sì tún ṣèjọba àsìkò ṣe tún ṣe gbẹmù jù bá ju àsìkò tiẹ̀ lọ àyẹ̀wò ẹ̀kọ́ ẹ̀wọ̀n mi tó gbé ọ lọ four billion ìwé ìròyìn ló pé àwọn olùdíje àrùn rẹ four billion ní ìbẹ̀rẹ̀ ní wọn kọ̀mọ́ ti bò o kọ̀mọ́ Ghana o kọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ àwọn àyè mi náà bá lọ ẹ wà lọ pé gọ́ọ̀nà kan àti pírẹ́sidẹ́ntì náà nàìjíríà gbogbo rẹ̀ kọ́kọ́ já wà mílíọ̀n ṣùgbọ́n bá ti wá ní pọ̀ sí bí ó ṣe yọ sàkí ló pọ̀ mílíọ̀n 100 ní ìjọ kan bá yọ one hundred million lọ́dọọdún tó ti bẹ̀rẹ̀ nìkan tó ti fún fáwọn tálákà. ẹ̀rẹ́ mi tó ṣe wá pọ̀ ìjẹ́ mi ṣe wá pọ̀ bẹ́ẹ̀ bá wọ ẹ gbogbo ọjà rí káwọn tálákà ọjà rí ebi ní bàbá rí mú jẹ́ ní bá a jẹ́ lemọ́lemọ́lemọ́lé kọ́tà ní ìlú náà síra ká gbẹ́kẹ̀lẹ́ nìkan bẹ́ẹ̀ sí láyé àwọn tó bẹ̀ fẹ́ wọ́n yẹ àwọn àkókò burúkú jẹ́ sọ̀rọ̀ àti yẹ àti tìlú ẹgbẹ́ àti tìta ẹgbẹ́ ìkókò ìkókò burúkú ẹ̀wù lómi ní ẹ̀ṣẹ̀ bàbàbàbà nígbà mẹ́tò ṣe ẹ̀rù ká àwọn àwọn ọ̀gẹ̀ náà àbúrò náà àbẹ́yẹn pé ìgbìmọ̀ bẹ̀ dáadáa ẹ̀dá mi ló ẹ̀rẹ́ katakila la Ini rí èmi náà rí kata ẹ́ wọ́n ti parí Eh? Hello, ọlọ́dà lẹ́yìn àwọn ọ̀dà àmọ́ lẹ́yìn àwọn ọ̀dà àmọ́ torí àtijọ́ pé ẹ bá nígbà gbogbo ń dédé lọ́wọ́ gbogbo bàbá ìdí àwọn ọ̀dà wọn lọ́wọ́ sì sùn ọ̀sẹ̀ lánàá lódìdí lódìdí Emba bá wá ní one trillion lọ́wọ́ twenty five billion péré náà ní lọ́dọọdún twenty five billion lọ́dọọdún kò ń bá mú àbí òní àbí òsì twenty five billion lọ́dọọdún ẹ bá ti mú one trillion náírà twenty five billion lọ́dọọdún kọ́ máa ha Dangote kọ́ máa ha ọ̀dọ́ bá ti jẹ́ àti láńlọ́ọ̀dù ini. yóò wúlò. táwọn yẹn bá ṣe lọ́rọ̀ bẹ́ẹ̀ ni mo sì gbádùn bàbá ìṣèjọ́ lọ́rọ̀ yẹn ó sì tẹ̀wọ́. Ànábì sallallahu alaihi wasallam pé yóò di ètò yóò wá di

lórí ìwà kẹyìrọ ńlá àwọn tó ṣe bí wọn ń sá fún pẹ̀lú tọlọba àlejò ọlá fún wọn nínú ọlá rẹ tọ́jú àwọn ẹbí owó nínú kùrán nínú ọlá lọ́dọ̀ fún ọ fún owó tó fún ọ kò tó wá bí sá fún ọlọ́dún lówó ọlọ́dún lówó náà ọlọ́run náà ló wá ní ọlọ́la ní ọlọ́run nǹkan ọmọ owó sórí adébọ̀sọ̀rọ̀ kọ́ wá pé torí pé kọjọ́ sàkà rẹ̀ ló mi kọ́ dé kù kó ní òní sẹ́yìn rẹ̀ ìbùkún ọlọ́run lórí ọlọ́run ni tó owó tẹ̀ ìyàn ńlá tó tó tó tẹ̀ tẹ̀ ní sọ ọ̀pá lọ́kùn gbé mọ́ ní ẹgbẹ́ rẹ̀ ìgbà ó ti padà ó lè wọ́n update ó lè di tí òwúlò mọ́ táwọn kan bá jẹ́ fún ìgbà lójú mọ́ ìwà rọ́ọ̀dù ọ̀fọ́ wa bọ́ pẹ́pẹ́ ṣùgbọ́n àwọn ọlọ́run ní ti máa ń ṣe bẹ́ẹ̀ tó bá wù àwọn òkùnfà kan àwọn òkùnfà kan gbọ́kàn máa mú mọ́ra wọn kó sì máa yọra wọn ẹlẹ́bí ó sì mú kò ní ojú kan náà yọ wa. tọ́lọ̀ bá wá sí àánú fún ọ tóòtò wá yọ dàda tọ́ọ̀ lọ sójú ọ̀nà ọlọ́run ọlọ́run àti ikú owó yẹn ó ní ètò e, yóò sì gbé e mọ́ lọ́rùn ana máa dùkà ana ká lọ dùkà. olówó kan àbúrò tó ní ìsojú ló ti sọ ọ̀dọ̀ pé sàkà sàkà ẹsìn ìwòsàkà yìí sàká sì ní ìṣòro tó tọ́ ó lè yọ ju sàká lọ bọ́ọ̀ kó lè yọ tó ké sà yorùbá lòdì ó lè o rẹ pẹ́ẹ́pẹ́ tó wá yọ ó ti kọjá sàká kò sí wọ́n mẹ́ èyí ò náà lọ́ọ̀gbà mọ wá ọ wá sí ìṣirò ọkàn sáwọn fáwọn èèyàn sára àlàtọ̀ wá ní sàká náà lòdì yọ ló ń ṣe sẹ́fẹ̀ yọ o ti lọ ọ̀dọ̀ ọlọ́yọ̀ lọ́wọ́ ọba rẹ̀ lọ́wọ́ tó ti ṣe ìgbésí ayé ọwọ́ o àgbà fáwọn èèyàn gbogbo ọwọ́ àtọ́gbẹ́sà kan náà lòdì yọ rárá o ó sírò rẹ̀ jáde lọ́wọ́ rẹ̀ náà. tọ́ba jẹ́ pé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́fún ọ òní síwẹ̀ lọ́wọ́ sí sí sí sí lọ́wọ́ adé ní sàkà rẹ̀ o àti ọgbọ́dọ̀ yọ ọba ti rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àwọn ọmọ ìjà sí kúrẹ́ àwọn ìfòmè mọ́rin sí ìfòmè mọ́rin sí dáadáa lọ́wọ́ àwọn ọmọ ìjà bí mílíọ̀nù sí àìwá mílíọ̀nù sí ètò mọ́kùnrin ọ̀gá ìgbọ̀nà ọlọ́run àlọ́ yọ ọmọ ọmọ ọsùn tiẹ ní ọba tí ní ọba tí gbalaga fẹ kò lè mọ pé ẹyẹ ńgbàgbà lówó ọlọ́dẹ àti ọlọ́dẹ ẹlọ́sẹ̀ kó tó wá dà ló lẹ́gbẹ̀ẹ́ kan wà ní ibi àìlèkè. ọlọ́dẹ wà láyà sábà nà lẹ́bí nà yàtọ̀ kálú nà bìmọ̀ áká ọmọ ọlọ́wọ́ ìfọ̀nìyí wà àwọn tí wọ́n fi tọ́lọ́ fún wọn tí wọ́n sá lórí ẹ̀ tọ́jú ọlọ́run máa ń ọ̀fun láti mú ọlá rẹ̀ wọ́n mọ̀ rò pé àwọn táwọn ń so lórí fún wọn. tó gbọ́ mọ̀ rò pé à ìyẹn lọ dáa kí wọ́n mọ̀ rò pé orin lọ́jọ́ bá wọn. báyìí owó àṣà làwọn abúlé ọ̀jẹ̀ fún wọn. sayọ̀tọ̀ ọ̀gbọ́n akóhùnà máa bá ti dúró bí ìyá ọmọ ẹ̀ ti ọmọ jì. ìjẹun fi sáwọn bí ayé ọlọ́wọ́ gbogbo ìmọ̀ lọ́rùn wájú ọ̀gá ìyá náà ẹgbà mọ́rùn ní ọ̀jẹ̀ fún wa wàlíláàrí mìíràtù sàmáwá àti wàlá àbí ogun ogun lẹ́lẹ́ ogun sọ́mọ̀ ọlọ́run ní ẹ̀dọ́rọ̀ pápú ní ẹ̀dọ́rọ̀ pápú ìkan ní wàlá àbúmí máa ń dà nàkàbí ọlọ́run bá àlejò ọlá ọlọ́run bá àlejò ọlá ẹ̀ tó ní mímọ̀ pínípíní lùgùn bẹ́ẹ̀ gbogbo tẹ́lẹ̀ sí ẹni onímọ̀ fínífíní sí ni yóò sì sẹ́ka gbogbo ẹ̀sìn ní sẹ́yẹ. ọ̀rọ̀ wa ti sọ ẹ̀ mọ́sílẹ̀ látọ̀dọ̀ jáde ọ̀rọ̀ àbdùlá ó ní òṣìṣẹ́ ọ̀rọ̀ sọ́dọ̀lá àyọ̀ sọ́dọ̀ tó yẹ pé láàmì sọ ibi máa lé láyò àti ìzàkátà ìlà àgbàlá yọ wọlé kìyà wọn ti ṣùjá ànáfra yẹ ti máa sọ ìgbà wo àyíkú máa bá wà wúwa yẹ fẹ́ rọ̀ mí wà yìí kọ́ ló há dà máa ń tẹ̀lé ní kúńtà dẹ́kọ̀ọ́ فإذا رأى أنه لا بد منه أدخل يده في فيه فجعل يقضبه يقضبها كما يقضب الحال ó ní òṣèré ọ̀sán àti ibi kò sí ẹnìkan tí ó ní dúkìá kan tí ó di owó tó yẹ kó lọ sàkáì tí ọ̀yọ́ àfikún di ejò níjọba ìyá ọ̀nà tí ọmọ kan kù ní ọmọdé wà tó ṣe pé gbogbo omi tó bá lò lórí ìsí níta àlèkè àwọn gbàgbà àlèkè àwọn náà ní ọmọ tẹ̀lé lọ. ńgbọ̀ bá wá ní pé kò síbi tó ń dé débi orí ọmọ tẹ̀lé òun. gbẹ́ ọ̀wọ́ àwọn sọ pé ìjọ àwọn sọ pé èmi ni dúkìá rẹ tó fi ń sa oúnjẹ òkèlè àyànfẹ́ ayé. tọ́ba wá ní pé a ìjọ iṣẹ́ àtẹ̀lé gbogbo wa ìjọ tí ẹ̀ fi òun lè fún un bẹ̀ rárá. yọ ìdùnnú wà mọ yọ wà mọ nígbà tí ìgbà tí ọwọ́ bọ ẹnu ra mi lẹ́nu mọ́. ojú kan kejì tẹ̀sí èyọ sàkà tí ó fi jẹyà wájú ọlọ́ba ìyá mọ̀ tọ́ba jẹ́ pé dúkìá tó ní góòlù ní tí ọmọ yọ sàkà rẹ̀ àti sílvà ọlọ́run bá yẹ kọ́lá yóò ní kí wọ́n lọ yọ sílvà àti góòlù kí wọ́n lọ yọ nínú kí nínú náà lọ́wọ́ àti pẹlẹbẹ ńgbọ́ ọba di pẹlẹbẹ tán wọ́n wà máa fi lọ lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa fi lọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ oṣù wọ́n máa fi dúró lẹ́yìn wọ́n máa fi lọ wájú ayọ̀nù yóò ti gbóná ńgbà wọn bá gbé dé wájú báyìí tó gbó lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ tó tó wá ti tutù wọ́n tún lọ tó gbóná padà wọ́n tún wá ti lẹ́gbẹ̀ẹ́ lọ́ba tó gbé lọ ńgbà nígbà tí a tọ́lọ̀ bá yẹ kí láti fi kúlẹ̀ tọ́lọ̀ bá fi sọ fún wa nínú sọ́ràtù táwọ́bà àyà thirty four àti thirty five tọ́lọ̀ bá yẹ kí láti fi wàlúlẹ̀ ìyìnà yẹn fi sóònà dáhàbà wálé tó gbọ́dọ̀ wà láàyè wípé òun náà fi ìsẹ̀rí nílá bàbá ṣeré òun bí àdàbẹ̀ àdìyí. يوم يجمع عليها في نار جهنم فتكوى بآجباؤهم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون فلما بارك لك يوم صيدي والذين يكنزون الذهب والفضة àwọn tí wọn kó gbòòjì jọ rẹpẹtẹ àti pàtàkà tí wọn kó jọ wàlá ìmọ̀fi kúnà iṣẹ́ ìdè ńlá. àní ẹ má kojú ẹ̀jẹ̀ dáadáa fún ṣùgbọ́n nígbà wọn kò jọ tán wàlá ìmọ̀fi kúnà iṣẹ́ ìdè ńlá. wọn ò máa dọ́sọ́jú ọ̀dọ̀ tọ́lọ́ àkọ́kọ́ ojú ọ̀dọ̀ ọlọ́run ṣàkà kó o fèrè àwọn tálákà kó o fèrè wọn lẹ́nu kó o fi dín ìṣòro wọn kó o sì bẹ́ẹ̀ ojú ọ̀nà tọ́lọ́ ojú ọ̀nà ẹ̀sìn tọ́lọ́ báyìí ẹni sàṣà àti sọ́ọ́lù òdò yìí mọ́sálásí tó ẹlòmíì tó bá kọ ọgọ́rùn-ún ní ìmọ̀tò òyìn ọ̀gbẹ̀ kan lórí náà. ṣùgbọ́n síbẹ̀ àkàtúwárí ìdílé òkèèrè tàbí ìdájọba akọ́mọdárásí o kọ́tọ́ ìdájọba akọ́mọdárásí o sáwọn àwọn ìgbà lọ́dọ̀ dájẹ́ náà rẹ̀. tí ẹ bá tó wá kókò burú àwọn mùsùlùmí jẹ́ àbí ìgbà àti ìmọ̀sọ̀kan àwọn ìlú kan sọ́fà òkùnrin mọ́sálásí ó tálákà nímọ̀ ẹ̀sìn mọ̀sọ̀kan táwọn yìí bá bá lóko dúró ọ̀rọ̀ wa gbà ẹ lọ kọ́ mọ́sálásí fún wọn ó tó wá sí ìdájú ilé lọ́sọ̀ fúnra rẹ̀ ètò tó dáa jù wọn lọ àwọn ọmọdé dé bóyá inú ètò tó dáa fún wọn ní káàbọ̀ káàbọ̀ tó dáa ọlọ́run ní ètò dáa inú ètò tó dáa fún wọn lọ tí ọba jẹ́ kí wọ́n kọ́kọ́ ogójì mọ́sálásí ogójì kọ́ mẹ́rin ẹsẹ̀ gbọ́ ni tí wọ́n ní oríṣi tẹ̀kìlì ìdí ọmọ rí ìṣúná ó ní gbọ́ kọ́ ìkọ́ òtúnlá ìgbàgbọ́ báyọ̀ mo sì wá wóbi mo sì wá wóbi àwọn ti kàṣí pé kí ẹ gbọ́dọ̀ ní òun kọ́mọ bá yà kúrò àjẹ tó kùn mọ́ parọ́ mo kún un ronú lọ́bẹ̀ rà á àwọn náà láti ẹ̀kọ́ wọn ní ẹsẹ̀ wọn fẹ́ ẹ́ kéèyàn ọjọ́ pé wọ́n máa ká kúrò àjẹ ẹ̀rọ ọ̀gá kúrò ó ní kò yé wọn ọ̀gbọ̀gbọ̀ létà ni wọ́n ṣe àgbà ẹ̀ ẹ̀ tí yẹ pọ́sibú ọlọ́run sàánú mo gbọ́ ọ̀yà ẹ̀ gbà àwọn ọmọ ọmọ ní bíbá àwọn ẹ̀ ẹgbẹ́ àwọn ọmọ ojú owó kú mi wọ́n rí wọ́n sàn sí lẹ́sìn ọ̀nà àwọn ẹgbẹ́ àwọn ọmọ wọn àmọ́ ṣèwádìí kọ́lọ́ ní ìsìn ọ̀pọ̀lọ́ gba àkókò àlọ́ ìjọba náà pé wọ́n fún ọ láìsẹ̀ ìdíkọ̀ ọmọ ọkùnrin ìsìn ìlú rẹ̀ wọ́n tó lè fún ọ ní tẹ̀lé. tó o bá náwó sí a àwọn ase àwọn asa àtúnṣàṣà kúta àwọn ọ̀dọ́rọ̀ làwọn lọ́rọ̀ ẹ wà lẹ́nu ní mọ́sálásí wọn ní wọn kọ́ ọmọ olùkọ́ ní wọn kò ti ní tírélà ẹ ti ní ilé ẹja ti ní ilé sinmi ní ilé ẹni ti lọ òṣìṣẹ́ lọ rẹpẹtẹ rẹpẹtẹ ilé epo ètò àwọn akúndẹ̀lẹ̀ mọ́sálásí ilé ẹ̀kú ó kọ̀ ọ̀rẹ́ àti fámìlì ìlú ìlú wa bẹ̀rẹ̀ ọkọ rẹ̀ bá fi rẹ̀ ní o tó bá bẹ̀ ẹ bá lọ bẹ àwọn bá gbé sẹ́gbẹ̀ ọ̀dọ̀ arákùnrin yìí ọ̀sẹ̀gbẹ̀ ọ̀dọ̀ ẹgbẹ̀ ọ̀dọ̀ kẹ́ni ọ̀dà kí ni wọ́n ṣẹgbẹ́ ọba súnà mu iná lẹ̀ nínú ọba ta mu nínú ọba ká ló ṣe yá látàbí wọn fi ṣe yóò wá lọ máa yà kọ́ra kẹ́lẹ́ kẹ́lẹ́ àdéhùn ọlọ́dún sàlùmá ẹ tí òmùrìbọ̀ òmùrìbọ̀ àmùrè ìpínlẹ̀ ìpínlẹ̀ yóò ní òní di aráàlú tó. ọlọ́run ní bábà àṣírí wọn bí àdáàbí náà ní àwọn tí wọn ti bẹ́ẹ̀ tí wọn lọ sójú ọ̀nà ọ̀dọ́rọ̀ máa fún wọn ròdù ròdù lórí ni ikú ìjẹ ẹlẹ́ta ilé ròdù wọn jẹ tí ròdù wọn lọ fún wọn lẹ́bẹ̀ẹ́ nìyẹn tàbá kù nìyẹn. yàwó ma yóò máa àlè ya fi àrì jahannama ọjọ́ bọ̀ tí wọ́n gbogbo yà sí báyìí tí wọ́n máa gbogbo náà nínú náà jahannama tó gbé wá bí àdìbá òun wọ́n iron alikaju kíkí nǹkan gbóná pàtùkì wá ìyá ìbá òkú wọn máa bẹ̀rẹ̀ lọ wájú wọn wájú orí wọn wọn máa bẹ̀rẹ̀ lọ wájú gbogbo ẹgbẹ́ wọn méjèèjì wọn máa bẹ̀rẹ̀ lọ wájú gbogbo ẹ̀yìn wọn náà wọ́n ti máa gbé wọ́n ti máa gbélé gbòòtì gbóná wọ́n máa fi tẹ̀ ẹ́ àdàmà kàdásítọ́ǹdì àwọn òṣèkùn ìtẹ̀kùjọ lè lé kò lè bá àjà àǹfà nígbà ní ara ní láàmù yẹn ẹ láàmù láàmù náà ọmọ ń tọ́ka lórí lọ́rù àlá ń tọ́ka lórí lọ́rù lọ́rù ẹ kí ṣe máa wá gbèdé lábàá ẹ bá sọ pé máa ń kà ní sún àlá àǹfọ̀ṣẹ̀kùn ó yí wọ́n nù ẹ ọjọ́ ìnira fún ọ. àdá máa ń kà ní sún lé àǹfọ̀ṣẹ̀kùn ìtẹ̀kùjọ kò lè bá àjà àǹfà nígbà ara yẹn ẹgbàdùn rẹ̀ lé ayé tó tọ̀ yọmọ lọ Amẹ́ríkà yọmọ lọ London yọmọ lọ Syria yọmọ kọ́ wáàdì owó lówó yọmọ ẹja kọ́mùnì káàdì ilẹ̀ tí ò lè nánà ṣùgbọ́n orúkọ àbúrò owó máa ń tẹ́lẹ̀ ní zu. nígbà yẹn kó dọ́tà ẹ̀yọ́ kàkà rẹ̀ ẹ wá máa wá ẹ máa wá wá máa jẹ̀yà rẹ̀ báyìí o wọ́n wá máa jẹ̀yà rẹ̀ lójú pálí níjọba ìyá bẹ́ẹ̀ náà ni àdéhùn oríṣiríṣi lọ́wọ́ lórí ilé ìṣúná ọjọ́ ti lọ ìbàlẹ̀ látó bẹ̀rẹ̀ insha Allah àtùmọ̀ tẹ̀síwájú káàdùkú gbìyànjú ọmọ yóò zàkà láti pè rọ́pè one thousand one million two hundred ní ẹni pé ìyàlẹ́ ní láàrin ọdún kan lọ́jọ́ ìgbé kàkà ti wọ̀ ní ìtọ́jú owó ọwọ́ àdìgbẹ́ ìgbé kò ní tó bá lọ́wọ́ ṣùgbọ́n tó bá sì pọ̀ mọ́ ọjà tó ń ta tó ń wọ ìyẹn náà kíláàsì gbogbo zàkà kíláàsì ní gbogbo sàtàlà àmì ṣe ìṣirò kíndọ̀ tí mo mú lọ tó wà yẹ ṣùgbọ́n àwọn àwọn òsì pẹ̀lú wọn ṣá ẹ̀tọ́rí tó dáa bá wo tí Islam mú wa a máa ń wo pọ̀ mọ́ra wọn tó ní ó lu ìrìlẹ̀ náà mọ́ àṣírí ìtọ́pọ̀ jù nínú àwọn onímọ̀ tí ẹ kọ́ síra tí ẹ sì jẹ́ pé àjọwà ní àsìkò aṣọ Suleiman aṣọ ní tíra rẹ̀ kó sọ̀rọ̀ bá zaka kó ṣe dáyà rẹ̀ wọ́n ìrìlẹ̀ náà wọ́n wà lórí pé gold òun náà ni ìpìlẹ̀ fún sàkà òun náà la lè gbé ọ̀rọ̀ sàkà lé lórí òkúlẹ̀ ọ̀dẹ́ pé eighty five grams iye tí wọ́n bá ń kà ló fi calculate wípé ní sọ́ọ̀bù sàkà sí i tó ọ̀rọ̀ ayọ̀ wà lọ́wọ́ forty tí ṣe two point five percent gbẹ̀yìn ọ̀yọ́ bẹ́ẹ̀ tó ẹ bá wá lẹ́nu owó rẹ̀ òkú tó gba statement of account yẹ ìbò ló ti kéré ìbò ló kéré jù láàrin ọdún ẹjọ́ bá ní bísíǹnẹ́sì ló ń ṣe nìyàwó ìbò ló kéré jù nínú gbogbo dẹ́pọ́sìtì ẹ̀ tó ní ní báyìí ìbò ló kéré jù láàrin ọdún ètò kéré jù láàrin ọdún iná ẹ̀ ló bèrè iye owó tó ti gbé ọdún kan ní òbèrè lórí nígbà tó bẹ ìjẹrẹ náà tó kún wọlé kún wọlé kún wọlé kí ẹ ti gbowó lápò dúró tí ì ti kú ọba kó owó fún pamọ́ tí ó fi tó òtún àzàkà sàkè sọ̀rọ̀ ẹ̀ lórí rẹ̀. àwọn míì nínú ọ̀jọ̀ kọ́ra ló ṣe ọ̀làmà àwọn sọ pé sàkà náà máa jẹ́ ọ̀ràn yẹn lórí ẹ ti ń gbowó oṣù nítorí pé owó yẹn ó ti ẹ̀ta ẹ̀ lùsí lọ́mọdé kan fún díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ lásán ló kò yẹ. bọ̀ọ̀bá fún mi sí ọ̀rọ̀ ọ̀bọ̀ ẹ̀ta ẹ̀ lùsí sọ̀rọ̀ ẹ̀ta ẹ̀ lùsí rárá ọ̀wọ́ pẹ́ńsìn nìkan lọ́jọ́ pé wọ́n ti ń bọ́ ọ̀gbà yọ ti ń bọ́ ọ̀gbà yọ ti ń bọ́ sí yọ ìyẹn lọ́ọ̀ ẹ̀ta ẹ̀ lùsí ṣùgbọ́n gbàgbọ́ ẹ̀dá ìkùsí kò lè kílè mọ́ ẹ̀ ìgbà wọn bá tó pàlẹ́ ọlọ́ọ̀ni nígbà wọn bá tó pàlẹ́ ọlọ́ọ̀ni ẹ̀ tó bá ti jẹ́ pé tó wọ sàkáyé ọ̀yọ̀ sàkáyé kan lẹ̀ ní ìsìnkú àtúntò ọ̀bà náà tọ́nu bíbí tọ́nu bíbí sọ̀rọ̀ ṣùgbọ́n owó oṣù tí ń fọ tí ń fọ lóṣooṣù kódà kí wọ́n máa wá gba wá pọ̀ ikú mílíọ̀ lóṣooṣù tó o sì náà tí ó kéde tó àwọn ìjọba àwọn pé awo dáwà ìsàmì àdídì owó àìmọye àìmọye mílíọ̀nù sì tí ọ̀wọ́ àdídì ọ̀sàkánù ọlọ́run ló lè gbà lọ ọlọ́run sì máa tọ́ fẹ́ gbà lọ ẹ máa ń gba one point two million lábẹ́òkúwe lóṣù bọ́lá pé pàtó tó ọba tó parí bíi one hundred two hundred ní sẹ́kù lákàtì fúlà wọlé lágbàdo ní sẹ́kù lákàtì nítorí owó rẹ̀ ń ṣe inú àwùjọ olùsàkà lọ pẹ̀lú bí ṣe ń náà ìtòwò rẹ̀ ẹ̀dẹ́ wa lọ sí wájú ẹ̀ pé kí ni òǹkòwò sí ìtòwò rẹ̀ látàjọ́ ọmọ bí yá látara owó yẹn tó jẹ́ pé oṣooṣù bá ní lọ bá wọn tí mi ò tí mi ò dé bá wọn èyí dára ogún owó tó dára ogún lọ́wọ́ ní káwọn ọ̀yọ́ ṣàlàyé lórí owó tó dára ogún tí ò àǹfààní tí ò láǹfààní náà wọn bá lára ṣùgbọ́n tí ẹ bó ṣe ń gbà ọ̀nbọ́ọ̀dù ọ̀nbọ́ọ̀sì àbóyé bísínẹ́sì tó ìnvẹ́tẹ̀sì táwọn èèyàn bá ṣiṣẹ́ bẹ̀ ṣẹ́ ń gbowó oṣù ìtí owó yẹn ṣe ó ti du ó ti láǹfààní tọ́pọ̀ ju sàkà lọ ju kọ́ máa dárogún lọ́wọ́ àwọn tó sàkà lọ bẹ́ẹ̀ yọ lọ. àbí yorùbá mi ò yé lórí sàkà ní ìsìn lórí one point two èlò lọ́yọ̀ ọyọ̀ twenty five thousand lórí one million lórí two hundred yòókù ọyọ̀ ìlú ẹ̀jẹ̀ gbọ́dọ̀ mathematics five thousand five thousand ọjọ́ kìíní ọjọ́ ọjọ́ ìlú báyìí ọjọ́ thirty thousand ṣé thirty thousand tó bá kún yẹn lẹ́ẹ̀kan lọ́dún ṣé ní ìjọ tọ́dún tí mo lè ṣe é ṣùgbọ́n onípínlẹ̀ tó ń bẹ́ sí tọ́wọ́ á dé pé àwọn èèyàn kan gbowó oṣù mẹ́ owó oṣù bí ṣe ń gbà yọ ọ́nà bẹ́ẹ̀ yóò fi dáwọ́ bẹ́ẹ̀ lọ́ba kúrò rẹ̀ bẹ́ẹ̀ náà ní ń lọ ní òní ojú olówó lọ nítorí ń ṣeun ọjà àjà ọwọ́ akókò ọmọ bóòlù á ṣe máa yọ ṣàkà business tó kù fún ọ nìyẹn so business tó bá ṣe ló ṣe gbogbo tó bá jẹ mọ́ irin iṣẹ́ tó bá ń lò bẹ́ẹ̀ àbí ilé tó bá kọ́ kalẹ̀ ní sàkà kan lórí ẹ bá sọ pé sàkà ń bẹ lórí ẹ ọkàn sàṣọdà lọ àwọn àbáàtò ti ṣáájú wọn ti kọ́ ẹ̀ ti kílíà àdàkọ́rá kò sí sàkà lórí ẹ ṣùgbọ́n tó bá ní raw material tó ń rà tó yẹ kó lórí ti production value rẹ̀ lọ́wọ́ wá sí kọ̀mọ̀ káàsì lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ bàtà kò sàkà bá tó ọwọ́ àlè sàkà yẹn raw material àti finished production tó ti nílẹ̀ tó ti dispose ẹ̀ àti rọ́kàṣì tó ní lọ́wọ́ àwọn yẹn lọ́wọ́ àṣìpọ̀ lọ́wọ́ àwọn bájú rẹ̀ lọ́wọ́ àyíṣà bó sì wá máa ṣe yẹn ní. ìwà sọ wá kó àgbégbé ẹ tó kò dùn lọ́wọ́ rẹ̀ wọ́n àṣọ tó dùn lẹ́gbà ẹ ọgọ́dọ̀gbọ́ ẹ sọ̀tà lórí ogun lọ́wọ́ èèyàn nígbà sálárì tí wọ́n wá nílẹ̀ sàlárì. nígbà sálárì tá àtàtà bá gbogbo ilẹ̀ rẹ̀ ni oúnjẹ wọn lè sàtà lẹ́lẹ̀ tó jẹ́ kí á jìnnà nígbà tó bá kọ́ اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعين الله